كما tẹ̀síwájú ìṣàlá ní pẹ̀lú lórí ibi tí a bá ìtàn òdíṣẹ́ ọlọ́run bẹ̀lẹ́gbọ́n Muhammad sallallahu ta'ala alayhi wa alihi wa sahbihi wa sallam ní lọ́nà alábi ti dé Madina alábi ti rí ìfọ̀kànbalẹ̀ tọ́lọ́run bẹ̀lẹ́gbọ́n fi sí Madina ti rí ọlọ́run ti ní kí anábì pàdé àwọn afẹ́fẹ́ sílọ̀ àwọn tí wọ́n nífẹ̀ẹ́ anábì torí ọlọ́run àwọn tí wọ́n tún ṣetán láti ràn anábì lọ́wọ́ nítorí ọlọ́run débi pé látàrí ìṣetán wọn yìí láti ràn anábì lọ́wọ́ a wọn ní al-ansar. àwọn olùran ànábì lọ́wọ́ ìjọba ará sọ tó kí a máa gbèrú dáadáa káfòfin bóòlù láti máa gbèrú káfí ilẹ̀ ká lè kí ni ó yẹ ká máa ṣe kí ni kò yẹ ká máa ṣe nígbà tá torí ẹ̀ méjì ẹ̀ mẹ́ta ẹ̀ mẹ́rin ẹ̀ ló máa jogún bì kan ó mú wọn sí òfin ẹ̀kan tí ń darí wọn lọ tí ń darí wọn bọ̀. so lẹ́yìn ìgbà tí òjíṣẹ́ ọlọ́run gba àlékè ọlá bẹ̀rẹ̀ sí máa gbé ilé àbúrò yìí wọn àǹsọ́rí níbi ta sàlámánà fún bí oṣù kan. ibi tí ẹsẹ̀ ànábì yìí lọ tẹ̀dó sí nígbà tá a nábì ní màdínà gbàrà. ثانيا الذي هي فيله فإنها مأمورة asi أبيها سيولون لفريق tí ẹsẹ̀ ń padà wá lọ tẹ̀dú sí àdúgbò àwọn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àwọn ọmọ òrukàn méjì ni wọ́n tọ̀ fún wọn ti pínlẹ̀. ìtàpẹ́ fọ́mọ òrukàn méjì táwọn ọ̀tí gbàgbà ẹ̀kọ́ wọn ní sahara àti sọ́háì ibẹ̀ gangan ní ẹsẹ̀ ànábì lọ́gbà sí. àwọn sàábẹ́ ti wá bẹ̀rẹ̀ sí máa màkóbi tí òjíṣẹ́ ọlọ́run ọba àlọ́kẹ́ ọlọ́run mọ́ lé sí lọ́lẹ́ ìgbàlá kọ́kọ́ wọn wà lọ́dún nílẹ̀ wọn nígbà tí ẹsẹ̀ ànábì tó bà síbi tó bà sí òun. أنا بهذا إن شاء الله المنزل أتديني بي يتوقع سنة مني و أو وجدوا ونولي لي تعلموا مكانوا الذي يقوى نظرا لي الذي يقوى guidance wọn mo fẹ́ ra ilẹ̀ yìí lọ́wọ́ wọn ẹnu ọba tí dàgbà ó dojú wá ààkí transact ọmọ kan ní sọ ọmọ mọ́tò ọmọ kékeré sí lọ ẹwà ọmọ ẹ̀dá pé ẹlú lọ́ta mọ́tò rẹ̀ ṣẹ̀yà ò fọwọ́ sí bẹ́ẹ̀ fún wa ntẹ́ńdẹ́ǹsì káṣítì ẹ̀ wá háì ṣẹ̀yà ìsìláàmù yọ̀ǹda fún wa kí atọ́kù ẹni tó wà nípò gágà fún un yẹn ní ọgbọ́n ni àgbàgbà àwọn tí ń tọ́jú ẹ̀ka tó kíkàkàtà bá sọ̀rọ̀. sọ ìwọ́yà ní ìpín ápòjì sọ́dọ̀ ọ̀gbà àlejò ọlọ́bá àwọn wà níyì àwọn ọmọ méjì sọ̀rọ̀ wípé afẹ́ra lẹ̀ yí lọ́wọ́ ọ̀hún. ẹ̀kú ti kọ́ni sí i àmọ́ kí pápá ti ń lóòótọ́ ní afẹ́ra lọ́wọ́ yẹn wọ́n nígbà tí òjíṣẹ́ ọlọ́run bá lẹ́kẹ́ ọlá sọ̀rọ̀ ní fáwọn ọmọ yìí àbí sáwọn tó jẹ́ wà níyí àwọn ọmọ yìí wọ́n takú jálẹ̀ wò wọ́n ní báyìí nàhábù wú lẹ́kẹ̀ẹ́ yá Rasulullah ọ̀nàdà wò níta yàrá a níta ṣùgbọ́n tí a ṣe ni pé a bò ó ẹ̀nàbìnrin ìwọ̀n wa gbẹ̀bọ̀ ó rà yìí tó fẹ́ rà ó jọ lọ gọ́ńdọ̀ títí tàbí wá àgbì pé àwọn rà olùdíjọ́ náà máa ní kí ọlá fi wá gbà ní ẹ̀kọ́ ọkọ̀ mọ́ṣáláṣí sílẹ̀. nígbà tí ẹgbẹ́ wa lè tiẹ̀ wá fànàbí tiẹ̀ bá mi gbé ba ní nàìjíríà sọ̀rọ̀ ní pé yábà ní nàìjíríà sáà lè lóyún ní ìhà ẹ̀kọ́ kù ṣe tẹ́ fẹ́ ta ọgbà ilẹ̀ yìí fún mi kí n mà kí n sanwó fún yín. aláwọn òfin ọgbọ́n àdábìnrin yóò fún yín lọ́wọ́ ní ìrẹ́lẹ̀ fẹ́ rà. etí yíyọ náà lọ́n bá gbà lẹ́kọ̀ọ́. àwọn ènìkan lè dé kẹ́dé àwọn ìdílé ìdílé ìdílé àwọn táwọn oníkà kẹ́lẹ́ àwọn àwọn àwọn ilẹ̀. máa ń dáadáa. ìmọ̀ bá a kan láwọn afáà súnfì tó gbajúmọ̀ nílẹ̀ Yorùbá dáadáa àdúgbò kan ló wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní àdúgbò kejì títí ṣe dáhàwà tó ń ṣe ńlẹ̀. Bàtí wọ́n yá báwọn àkánú àwọn òyìnbíṣe ìnváìtì ẹ̀lọ́pẹ́ àwọn nílẹ̀ tó dá tí wọ́n níbẹ̀ jù lẹ́kí lágbà ẹ̀wọ́n àgbà bó ṣe gbábà yìí ni wọ́n rìn bá tiẹ̀ ní àwọn lè twenty three nígbà náà náà. Bàtà dẹ́gbẹ́ jù lọ kí ilẹ̀ kan fún àbá yìí àwọn òpínlẹ̀ máa dájúmọ̀ láwọn mọ̀lẹ́bí tiwa. Wọ́n wé ìpínlẹ̀ náà pọ̀ náà. Iyọ̀ dàwọn fà yẹn yóò ṣàgbó ṣàṣeyọ̀ láwa lọ́jà. Ó dà fún ilẹ̀ tí ó pọ̀ náà. Ìdílé náà pọ̀ ní kó bẹ̀rẹ̀ sí máa ta fún àwọn òmùdí àwọn onílẹ̀ máa wá ralẹ̀ lọ́wọ́ kan sáà náà máa ralẹ̀ ní ẹgbẹ́ wọn. Pẹ̀tí ó táwọn máa lé ẹbí ìyókù dàgbàsókè wàhálà ṣẹlẹ̀ o láti lè kọ́ ti long story short wọ́n ní àfa lọ́sọ̀rọ̀ ẹ̀ padà. Wọ́n kò padà padà máa lọ sí gbé èmi gígé kẹfọ́ ṣẹlẹ̀ ṣẹ́kù. Àwọn ni wọ́n lẹ̀lẹ̀. Bóyá àwọn tí wọ́n láwọn bù wọ́n tẹ̀lé tẹ́lẹ̀ apá kan ni so irú àwọn nǹkan bá àwọn ẹgbẹ́ dá mọ́sálásí lẹ́gbẹ́ ẹgbẹ́ ààbò ètò ọlọ́run tó dá àwọn ẹgbẹ́ àwọn àdúgbò mi tó dá àwọn èèyàn lẹ́kẹ́ kalẹ̀ mọ́sálásí ní àti ní ònílùwà ìlú wa ní ìlẹ̀kẹ́ ìlú ìbí nígbà ìgẹ́ sì ilẹ̀ ilẹ̀ ìjọsítà mi lọ́tọ̀ ọjọ́ kalẹ̀ ìkẹyẹ fún ọjà ń bẹ lọ́tọ̀ ó gbẹ̀rẹ́ ṣe kọ́ ti bá títà lọ wọ́n dà mú mọ́ bìkẹ́ nípò èèyàn ní bẹ́ẹ̀ ni ibẹ̀ ilẹ̀ tí wọ́n yọ fún mọ́sálásí kan náà wọ́n má sì ti kà á mọ́ tiẹ̀ ti kà. Tọ́lá ti bẹ̀rẹ̀ sí máa kí òun bẹ̀ kẹ́lẹ̀kẹ́lẹ̀ yìí máa padà kún bẹ̀rẹ̀. Sọ yóò máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Sọ ìwọ náà mọ̀ lọ kó sọ́wọ́ pé àbúrò àbọ̀ wa mọ́sálásí ẹni lọ fẹ́ kà. Kódà káàtà ló ń kéré nǹkan wá sanwó káàkiri ti ń bẹ pẹ̀lú àti wọn ó fọkà báyìí bí àwọn alábàwọn ọmọ mọ́sálásí lẹ̀. Wàá lábẹ́ra àwọn ọmọ arọ bákan náà àwọn tí ń gbé àwọn onílẹ̀ tó jẹ́ àwọn àgbàlagbà alẹ́ àfẹ́rà ó ní àfà ẹnìkí bùrẹ́ méjì kẹ́lẹ́ sàlẹ̀ àmì wà láàfin. olórí ilé olè wọ́dọ̀ bóyá kẹ́lẹ́ ní sùn gẹ́gẹ́ bùrẹ́ méjì ń bẹ́ sàlẹ̀ rẹ̀ ní sàlẹ̀ aláàfin méjì sàlẹ̀ bùrẹ́ gbà wà àfin. èyí tí ìrìkí bí àlọ́ á ní balẹ̀ sí pé àwọn ọ̀dọ́ ta fún wa ọ̀sùn tó wù ọkùnrin balẹ̀ fálùmọ̀hìm ànábì ní ẹjẹ́ kí ẹ̀yà ara wọ̀nyí ànábì padà wá yà lọ́wọ́ wọn. nígbà tí ànábì wá yà lọ́wọ́ wọn kọ́ ìjọ náà lọ́hùn ilẹ̀ tá ànábì yẹn ìgbà wípé bàbá rà lẹ̀ ìyẹn kí sábà lásán ìwé àwọn akéńdé àwọn kankan bẹ̀ bí ìdá ti láwọ́ sí. ayọ̀kọ́ ni àwọn sàárè bàbá bàbá wọn kálá wọn tó yé kẹfì rí àbẹ̀kọ́ ni wọ́n ní ìbẹ̀rẹ̀ máa ń sin wọ́n sẹ́ẹ̀ tẹ́lẹ̀ ọkùnrin mọ́ṣọ̀kì sàárè àwọn olùsẹ́fọ́ níjẹ́ bàbá àwọn tí wọ́n lè lọ ilẹ̀ ń bẹ̀bọ̀ bá sí wọ́n sí. àwọn gíga pípò kan bẹ tí ó wù ń bẹ àwọn èèyàn rẹ̀ àwọn di obì ẹ̀rọ níbi abẹ́bọn ni àwọn lè gi dàbídò ní bẹ́ẹ̀ tó yíyá màdílẹ̀ ní dàbídò ní o. ọ̀gá tó lọ́wọ́ bá ní kó jọ́mọ́ àti wọn nígbà náà lọ́wọ́ ní dàbídò. bákan náà ó láwọn alẹ́kọ̀ọ́ tí wọ́n ti kọ́ lákọ̀ọ́kù nǹkan táwọn ilé ìlàmọ́tì ẹ̀ ti débẹ̀ nígbà wá di ilé aroro tí ó ti ń bàjẹ́ mọ́lẹ́lẹ́ wọ́n ní فأمر رسول الله صلى الله عليه وسلم بقبول المشركين فنبشت lọ́bí wá ní ẹ̀dá àwọn sàárè àwọn ẹlẹ́bọ̀n ẹ̀lọ́rù ẹgbẹ̀lọ́gbọ̀n mẹ́rin tí hadith yìí ṣé yí ọmọ ènìyàn fùhúmù yìí ṣé ìdá àgbọ̀n ẹni tó ń torí kó jẹ́ fùhúmù lùmọ́ṣìmì kìí náà tí ń túmọ̀ kí ó tẹ̀yìn náà bá wa lẹ̀ tí bá ń jẹ́ wípé ètò ìbẹ́ẹ̀bẹ́ àwọn kùbúrú àwọn mùmìnì ni àwọn àwọn mùmìnì náà sí mẹ́ ẹ má fọ́ ọkàn o ilé ní wọn fọlọ́sọ bẹ́ẹ̀. Àlẹ́bí ara kú kùbúrú àwọn yìí jẹ́ kùbúrú lọ́sọ̀kí lọ́fẹ̀ẹ́ ní alẹ́ òwúlẹ̀ kí a torí ẹ̀ kọ́ mọ́ṣáláṣí. Ọ̀gá mi kò gbọ́ ẹ̀ ní lọ́wọ́ sí ilẹ̀ ilẹ̀ náà àtà mi pé adé mọ́ṣáláṣí kẹ́lú sàánú abẹ́ẹ́bẹ́. Àwọn ọ̀gá àlejò àti ìlú kan fún kan ní o. Ṣé mọ́ṣáláṣí láwọn awo náà bí sáré ní àáparẹ́? Wọ́n ní àwọn òwò ló ṣáájú. Ìgbàgbé ló kọ́kọ́ ṣáájú. Ó ní túmọ̀ rẹ̀ ní pé sáré ní àáfíìlẹ̀ mọ́sálásí là á wò báyìí pé mọ́sálásí ló ṣáájú ìtumọ̀ pé mọ́sálásí ni a filẹ̀ sàárè ní àníwú ìsọ̀rí láàrùn ìwé dáadáa àrí kọ́lẹ̀ kọ́lẹ̀ pé àmàlà Rasulullah sallallahu alayhi wa sallam bí kò múre mushrikina fàlódùsọ́tì. Àlẹ́bí pàṣẹ pé sàárè àwọn ẹlẹ́bùn kí wọ́n wù ká lọ sí wọ́n síbò mí. Wíwú sàárè olùsùnmùmí tá a bá padà ní bùkátà sí káwù. Ìyá ọjọ́ ti pẹ́ ń bẹ ọkàn wa ti gbàgbé súnmọ́ kí àwọn ẹ̀yà tí ń bẹ ń sáré ìgbà ti gbé gbogbo nìkan. Egungun náà tá a bá padà wù á lọ sí síbò mí ni o. Àti wọn gbé ní Fọláṣẹ Sáàzù àwọn wa ti kú tipẹ́tipẹ́ wọ́n sì ti wọ́n sílé ni. Ilé ilẹ̀ yẹn ti wá wó ti wá wó ti kú sáré lóṣèké gbogbo tó bá ní méjì lẹ́yìn sí tó wù ẹ lọ tún sí ni o. wà bẹ̀rẹ̀ xúra xáàdì fàṣọwìyàt àwọn ilé tí wọ́n ti lò lálọ́kù tí wọ́n gbẹ́bẹ̀ mọ́ alábìrìkà lọ ṣàfọ̀ ẹ̀ kí wọ́n wúlò dànù òwúlò màbí tó ń bá wà lẹ́tí ní bá ń bẹ lórí tí o bá sára jẹ́ wúlọ́sẹ̀ ọ̀ wúlò dànù ni wọ́n wà pé tiẹ̀ sí wọ̀bí anáhàlì àwọn jí ẹ̀yìn mágídà àbúrò tí ń bẹ mẹ́fà kókè lẹ́nu ní kí wọ́n gbé àwa ní wíṣẹ̀ nínú náà ni wọ́n fi ṣe búlọ́ọ̀kù tó fi mọ́lé mi. àwọn mágídà àbúrò ni wọ́n padà wá fi ṣe pílásì ilé àdábì tí wọ́n padà wá máa àti mọ́ṣáláṣí àdábì. nítorí kò ní pé afẹ́ kọ́ ni tí mùsùlùmí méjì mẹ́ta mẹ́rin márùn-ún bá sì ń bẹ ń jòkó kan àkọ́kọ́ tí ó gbọdọ̀ wà lọ́kàn wọn ni kó láti máa pàdé sílọ̀ ọlọ́run bá àwọn ìjọba mi sọ́dọ̀ tó alhajj بعد أعوذ بالله من الشيطان الرجيم الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور أعوذ بالله من الشيطان الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة Ọlọ́run nínú ṣe sí àwọn ẹni rí tó ilé ẹ̀sìn gbọdọ̀ múlẹ̀kọ̀. Pé ó mẹ́kànnáhùn fìl ábù jọ àbá ní káwọn náà ibi dúró sílẹ̀. Ànábì ò tí ì rí ibi dúró sí Mẹ́kà kò tí èyí fọkàn balẹ̀ lọ́wọ́ tí wọ́n ní ẹ ti débi tẹ́yìn náà tí ẹ lè sùn láyì lẹ́ẹ̀fẹ́ tilẹ̀kùn ń dandandandan ìṣesí àwọn mùsùlùmí ni pé ẹ mà ká láàrin ìfẹ̀lẹ̀ àbùtù ti gbà wọ́n láyè lórílẹ̀ lẹ́yìn tá a gbà wọ́n láyè lórílẹ̀ tẹ́ nínú ìṣesí wọn ni pé àtọ̀ ọ̀hún sọ́ra bí wọ́n ṣe kírun ni wọ́n kọ̀kọ̀ wà. Ṣé wò láti máa kírun? àgbọ̀dọ̀ máa wá kírun ní àdájúmọ́ àti pọ̀ báyìí jẹ̀mọ́ ni ó máa wáyé wá báyìí kò láti o tó tó tí mùsùlùmí méjì mẹ́ta mẹ́rin bá papọ̀ ìsìláàmù ló pa wọ́n pọ̀ ọlọ́run ló kó wọn jọ ìwájọ sílọ́ọ̀ náà ni ó jẹ́ ọjà ìtumọ̀ àbẹ̀lọ́kà wa àkọ́ mùsọ̀lá bí wọ́n sì máa kírun ní wà lọ́kàn wọn wàá tẹ̀wọ̀ zaka báwọn tí ó ní. wọ́n ti sàánú ẹni tó ní díẹ̀ nù wọn látara wọ́n tó wà lọ́rọ́ òbèrè máa Nínú àwọn tí ó tó máa bẹ lọ́kàn wọn ni pé dáadáa wà nínú àti bí wọn ni ṣe pọ̀ fẹ́ni tí ń má ṣe ná wà ọmọ wọn. Ọlọ́run sì ló ní tí ń jẹ́ ìgbẹ̀yìn gbogbo nǹkan Soríṣẹ́ náà bàbá ẹni tó kọ́kọ́ kàn ní wípé àlàáfẹ́ kọ́ mọ́sálásí. Adébẹ́dà ọ̀sán Adúlá bẹ̀rẹ̀ sí máa kọ́ mọ́sálásí. Àwọn búlọ́ọ̀kù tí wọ́n fi ń kọ́ ní Jọ́nà àlọ́ ànábì náà ń bá wọn kú. Wọ́n là wọ́n kọ́ mọ́sálásí ọwọ́ àjòkúrò rẹ̀. Tí wọ́n bá ti ń kọ́ àfa àwọn mẹ́lẹ́kí ló ń tẹ̀lé ọ̀. Mẹ́lẹ́kí tí wọ́n èyí sì ní téèyàn fi búùsù mọ̀lá àwọn tí ó sì ṣe ọlọ́ wọn kọ́kọ́ ṣe náà wọ́n ní káwọn èèyàn máa wá kọ́pì àti ṣe pẹ̀lú ẹ wọ́n lá nàbì náà bẹ̀rẹ̀ sí máa wá gbé búlọ́ọ̀kù. táwọn sàábẹ́ yà nàbì tí ń gé búlọ́ọ̀kù ìkànnì wọn sọ wípé láyé nǹkan àdínà ورسول يعمل لذاك من العمل المضلل ليطعننا والرسول وعمل ذاك إذن ذاك إذن العمل المضلل táwọn bá wá jò káàdì láti bá wá ń ṣiṣẹ́ táwọn bá wá ń sinmi àlejò wá ó gbé búlọ́ọ̀kù sóró yóò fà kan lọ́wọ́ àwa wá àwa rojọ́ tiwa làdáàkà mi nàlẹ́ àmàlẹ́ mọ́bà nílò làdáàkà mi nàlẹ́ àmàlẹ́ ìjòkó ọbú la jòkó ìsinmi ọbú la sinmi ń tó sì lù kó bá ní kìí ámà là ń sè tó yẹ ká kọ ọ̀run já anábì tí ń ṣiṣẹ́ ọlọ́run yìí ó yẹ kókó àwa náà lọ́dọ̀ tó yẹ káwa náà bá ṣe ni bẹ́ẹ̀ sì là nábì ṣe máa ń ṣe kọ́nà ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ kòtò kándàkì tí wọ́n lọ jà anábì tí wọ́n yóò kó jọ́ ìnìwọ̀n ni ilé oúnjẹ ẹ̀kọ́ fún gbogbo ẹni tí bá yẹ kó la ṣáájú. Nígbà ọjà ṣáájú kò nípa má jẹ́ ní iṣẹ́ àwùjọ léyìí tí ò tako ìdásájú rẹ̀. Eléyìí tó ń ṣàlàyé fún wa ìròyìn ńlá kan náà ròyìn òbíṣọ́ lọ àtàwọn àgọ́. Kí ló dé wọ̀ náà má jẹ́ tọ̀ǹtọ̀ sórí lọ gbìyànjú mọ́sálásí ilé ọlọ́run sọ̀rọ̀ rántí ọ̀rọ̀ àgbàdo wa muhammadu ní kí máa bá náà lè láyìn máa sún sí dáhùn wà láwọn ká máa bú àṣẹ kọ̀tọ́ tí bànáwó àbúnáwó bẹ́yẹ tó bìrìkáńtà. ọ̀gbọ́n náà máa fún àlùbàdì sí wa. ọ̀rọ̀ àgbàdo ẹnikẹ́ni tó bá bọ́lọ̀ mọ́lé kódà kí lé tó máa bọ́lọ̀ kó má ju ilé ẹ̀yẹ lọ lọ́wọ́ ọba àlejò ọlọ́ba kò sí bí yóò ṣe kọ́ ní ẹyẹ tí òwúrò fi ẹ̀kọ́ ti fi mo ń dán sọ ni pé kó jẹ́ pé pọ́ṣọ̀n ti tiẹ̀ nínú kàlàkìtà bóun ni mọ́sálásí ó ṣe ṣe kọ́ àwọn apè káàkiri ọjà ìlú náà máa ṣe òkò ju lẹ́bù dábẹ́ ní òkòlé ẹ̀yẹ lọ yóò sì fi lẹ́tọ̀ọ́ sí kọ́nà ọ̀pá ìdílé àpọ̀lá. Fàmẹ́lì fún káwọn sọ abẹ́ àlẹ́ anabi ń dé búlọ́ọ̀kù tí a bá yin sí àwọn ẹsẹ̀ káàkáà kò sí kí ẹ máa ka àwọn orin tí ó dákẹsẹ̀ tí ò sì sílò ń bẹ̀. bí àwọn orin tí ó múṣẹ́ yá ní pọnú àwọn kára bá dáwọn ìyára máa ń ṣe lókè. wọ́n máa fọṣọ gbọ́sì máa kéde wọ́n máa fa àwọn orin tẹ̀lé àwọn kó nílé kíkẹ́ lè bá fi kó lè bá yá àǹtẹ̀yìn oní àrùwájásù nù èdè lágbára àwọn sàbíà sì máa ṣe kódà ẹ máa lọ sí ó yá lára wọn kò sábúrú mú ìran orin báyìí nínú àwọn ìran orin tẹ̀sí yọ̀ǹda kí a kọ wọn lọ ka jìnnà taharimu aláàtọ̀tọ̀rọ̀ lẹ́lẹ́lẹ́báàlì wọ́n ṣàlàyé àwọn ìran orin kẹ́kẹ́ tí ò tí ò ní ká má kọ gbogbo àwọn orin báyìí àwọn orin bíi ẹ̀ bá ń kọ lásìkò sẹ́ tí ó fi lè mú gbogbo tí ń jẹ́ ilé ọ̀nkọ́ mọ́kẹ́ni ẹlẹ́jì máa búùsì nínú àwọn orin táwọn sàábẹ́ mi èkó tó ń búùsì ẹlẹ́jì wọn àlébùnà àbítọ́lébì ọlọ́run rí pé láyẹ̀sẹ̀ rí máa àmọ̀ràn mọ́lẹ̀ ní ìmọ̀sá jíga àyàtọ̀ àbòfin apá ìmọ̀ àwọn apá wàmọ̀ ìwọ̀rọ̀ àní tọ́lá àbẹ̀kọ́ ìdá. ká nífẹ̀ẹ́ni tí ń kọ́ mọ́sálásí mẹ́lò ní tí fi ń ṣe wàhálà lé lórí ni kí mọ́sálásí lè dúró àní fi tí yẹ̀pẹ̀ tí ń kún ti ẹ̀kẹ̀ kan rẹ̀. wọ́n àwọn ọmọ báyìí òní táwọn sàábé kan alábìnrin tó máa ń ṣàdúrà pẹ̀lú bí orin mọ́kínlá fún ọmọ ẹ̀yìn ìdàlà àjẹrọ àjẹrọ láàpẹrọ farhan ààrẹ farahàmì farahàmì àǹsọ̀rọ̀ àìlú àjẹrọ. ó yọ lọ́yìn náà àjẹrọ láàpẹrọ ẹ̀sán tó dáa jù lẹ́sán tí yóò pàdé lálẹ́ kìyàmà. farahàmì àǹsọ̀rọ̀ àwọn tápẹ́. pé wá wá bá wọn jòkó ńlé wá bá wọn jẹ nú oúnjẹ wọn wá bá wọn sùn nú ilé wọn àwọn àǹsọ́ọ̀rù báńkẹ́ wọn wà ní mọ̀hájírọ́ àtàwọn tí ń dá wọn mọ̀hájì èmi káwọn náà fi ilé wọn lẹ̀ báńkẹ́ wọn. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ọ̀sán abẹ́sẹ̀ṣe lọ́kọ́ alẹ́ mi gbé búlọ́ọ̀kù lọ búlọ́ọ̀kù tí àná mi gbé búlọ́ọ̀kù búlọ́ọ̀kù ó chájì àwọn ìlókù rẹ̀ nàgbàdàgbà kọ́ni kókó ọba yẹn gbé tẹ́yẹ́yẹ́ náà lókìṣà àgbẹ̀bẹ̀ tó ju sẹ́ blọ́ọ̀kù lọ àsìkò náà ni ó tún lọ fi kàtíyà kí ni wáyé ó sọ̀kalẹ̀ tí ò bá gbé blọ́ọ̀kù tẹ́lẹ̀tẹ́lẹ̀ gan ń ṣiṣẹ́ ìgbé blọ́ọ̀kù ó kàn fẹ́ fi yẹni tí ò bí tẹ́yìn bá wá ń gbé sí wọn rùn wá gbé kò tún wá sí láyè fi kí ìwọ́tọ̀ tó jẹ́ni táwọn wẹ̀sán ju ẹgbẹ́ lọ́gbà. sheekhu ẹfitì ilẹ̀tì ìmọ̀ ẹ̀pẹ́ tí ìmọ̀ tèlé yìí sí àṣẹ ìdúkọ́ ní súnà náà ló ná na ìmáàmù ẹ̀hẹ̀ ẹ̀mọ̀wọ̀n yìí tí ẹ̀ẹ́dẹ̀gẹ̀ gbẹ̀lẹ̀ àmọ́ ọmọ yá sí à ìyẹn ìgbé sì wá máa gbé tì í ẹ̀yọ̀ kan ń gbé ẹ̀yọ̀ kan náà àmàrò káàna àmàrò ní àhàmìlò lábìlàtẹ̀ ẹni àmàrò wa ń gbé búlọ́ọ̀kù méjèèjì lábìlàtẹ̀ anhu wà lábìlàtẹ̀ ar-rasulillah búlọ́ọ̀kù kankan máa jẹ́ pé my own responsibility gẹ́gẹ́ ní òun yìí ẹ̀ ṣàìsùn bẹ́ẹ̀ ìdá mẹ́rin tí wọ́n máa máa lọ́dà nílẹ̀ táwọn náà wà responsible àti máa gbé búlọ́ọ̀kù ní ìmọ̀ bá wọn gbé tiwọn náà àlẹ́ ìgbàdà àti ìgbàdà ìgbàdà wọn rí tí ẹ bá fi ọ́fà àti tẹ́ bá fẹ́ ọ́fà àti fúnyàn ládíyá ìyẹn fẹ́ ọ́fà àti fúnyàn lẹ́kìnní mọ́lẹ̀ kọ́ wọ́n rí ọ lè ga ẹ̀rọ àjẹ̀dá tẹ̀lé gẹ́gẹ́ gẹ́gẹ́ gúúsù àwọn ọmọ tó fún wa tí wọn ò láyé ẹ̀dẹ́ tẹ̀lé ni. so lè ọ́fà yẹn àti fún un ní xidimá kó sì gbà nábì náà gba xidimá tí àmà wò fẹ́ fún ẹni wá fàdúrà tì. ní àdúrà náà làdúrà bí fi lè san wọn àdúrà ó sì ju orí tí ń dórí ayé lọ. فمسح رسول الله صلى الله عليه وسلم عوراته فجواه عليه بيت لا سس كل ما النبي سادك أنه سعد بن سلمة بارك الله فيك النبي كان موجود النبي وقت على يد جاه ما جاب بسارة بيت يعني النبي يقبل سو اسمع ترى يا يقبل سو النبي وسياه وقت بسارة wọ́n lọ fà ya nù àyà láti fi tó fẹ́ sí dànù. Gbogbo ara òkú sí ọ náà àlùbáríkà ní bẹ́ẹ̀bẹ́. Gbogbo láti kò sí wẹ́ẹ̀sì lára ọ̀sán náà kò sí wẹ́ẹ̀sì. Àwọn àbáfi gbà ní èdè ìjìmá wípé mùtàbàbà kò bí àṣàrí ìhìn mùtàṣì láti wálé mọ̀ ìfàṣìlà. Tàwọn nǹkan tí ó bá ti kára nábì kò wá kà máa bí aṣọ kànábì wọ kò wá wọ̀ ma àbẹ́yìn tó tiẹ̀ kára nábì tí í ṣe mẹ́lára nábì ẹni bá fa lùbáríkà wá lùbáríkà ọlọ́run bẹ́ẹ̀ ló ń ṣe fún kìí ṣe àṣejù kan bọ́lá ń ṣe bí àyẹ̀ṣẹ̀ sálámù. ó mùsùlùmí sáábí lóbìnrin lọ́jọ́ bá nábì wọn a máa wá lọlé ànábì lójoojúmọ́ lásìkò pẹ̀lú látàrí náà bá wá ń sùn tá ń làágùn ó wà mú aṣọ bíi ankaṣe ń fi inú àágùn àwọn òbíṣẹ́ ọlọ ó wà lọ fún omi rẹ̀ sínú ìpara rẹ̀ wọ́n á sì máa fi para má sì fún ṣẹ́kù ànábì nìkan ni o pẹ̀lẹ́sẹ̀ kò ní kí n ṣe kí n pè nìkan náà ni. ẹ̀rísì títà àti lọ́bẹ̀ ni pé àbẹ́bí wa fọwọ́ gbá àmàmù lẹ́yìn níbi wọ́n ṣàdúrà fún bí ibùdó sùnmọ̀ ìyáta bàbá rẹ̀ ti kú nínú àwọn tó wọ́n kú ni ìyá rẹ̀ yà ló kọ́kọ́ lóbìnrin mùsùlùmí tí Abuja lè pa nípa abúlé ẹ̀ lára kìá. ní yà ọmọ yà. ìmúnàṣẹ àjẹrún wà lákà àjẹrán pẹ̀lú bá ti ń gbé búlọ́ọ̀kù kọ̀ọ̀kan abẹ́rẹ́ kí wọ́n lẹ́gbẹ́ ó ń gbà ládàkà wọ́n ti wọ́n ti wá gbé méjì kan ládàá méjì lọ́ọ́ gbà. wàá fèrè sáájì kàṣọ́rù bẹ̀tún mẹ́lábánì lẹ́bi tí wọ́n fi ìyá ìnábì rẹ̀ hàn sí i kì í fẹ́ fún ọ ní ìró kankan kan tí ó ṣẹlẹ̀ sí ọkọ̀ tí ì ṣẹlẹ̀ lẹ́sẹ̀ ní kú láì jẹ́ kó ṣẹlẹ̀ sí ọkọ̀ nítorí mo jẹgbẹ̀ láyé ni pé ọkà ló ń wá ń kọ̀bọ̀ lábà ó ní tó jẹgbẹ̀ láyé. kọ́dà wọ́tẹ̀kùn tó ló kẹrin fi ẹ̀tún ìyẹ̀bà gíyà ogun lọ́ọ́ kù sí. àwọn mùsùlùmí méjì ni wọ́n sì máa jà lásìkò tó kù. ṣùgbọ́n ámì tí wọ́n wà ámì àwọn tó ráìtì àwọn tó rọ́ǹgì ni wọ́n pa ọ́ ìgbà tí ó sì ṣẹlẹ̀ lóòótọ́ nígbà tí ìjà ṣẹlẹ̀ láàrin afáwọn Muawiya radiyallahu anhu an abihi àtàfáwọn Ali ibn Abi Talib nígbà tí ìjà ṣẹlẹ̀ láàrin wọn afáwọn amáhùn bẹ ní ámì afáwọn Ali àwọn ni wọn láìjì àwọn ámì afáwọn Muawiya ni ó wá pa àmárù àwọn afáà ní bọ́lá ọ̀sẹ̀ ní kànáà lẹ́gbẹ̀ẹ́ sàlàyé fún àmárù bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni kó ṣẹlẹ̀. wọ́n kọ́lé lọ wọ́n kọ́ mọ́ṣáláṣí lọ wọ́n kọ́ fódìdí ọjọ́ méjìlá. bẹ́ẹ̀ sì ni mọ́ṣáláṣí tí wọ́n ń kọ́ ẹni bá ti dé lókè yìí ló mọ̀ pé àwọn igi lásán náà ní òṣèlú fún kìí ṣe bí ó ní sílíìn o tí wọ́n bá sì ní sílẹ̀ àwọn kiri àwọn ewé lásán là á gbé tóbi wọ́n mọ̀ bàjẹ́ kó mi máa so igi lásán là á kàn lọ́mọ igi náà làwọn igi ìjàmbá tó já lóko náà là ọjọ́ wa kàn tán ó wà fi àwọn kí àwọn eh, bí akẹ́kọ̀ọ́ náà gbẹ̀lú wà fi ó fi bò ó náà lábẹ́ kọ́ o mọ̀ ní kẹta ń kọ́ ọ lákọ̀ọ́kọ́ òun ò fi kẹ́kẹ́ bò wọ́n kàn kàn fi fi rúfù wọ́n sì àwọn kí wọ́n fi ṣe kí ni wọ́n fi ṣe àwọn pillars wọ́n sì kàn àwọn nǹkan wọ́n fi gba alẹ́gẹ̀ẹ́ pẹ̀lú àwọn búlọ́ọ̀kù tí wọ́n tò fúnidé ogún ọdún méjìlá lẹ́yìn ìgbà tó wá kọ́ ní àdìkẹ́kọ̀ọ́ mọ́sáṣítá ẹni bo ní káàdì náà wá sùn kó máa lọ yálégbé tí bá sì ń yálégbé wà ọkàn pọ̀ ní balẹ̀ ènìyàn bá yẹ kí òun náà ló kó máa takò wá lè fún yín kó máa ṣe ìmáàmù fún yín kó wá tó síbi tí ń gbé tọkàn ti balẹ̀ wàhálà rẹ̀ àsìkò tí bá ń ka tí ń àlọ́wọ́ ni wọ́n kalẹ̀ kó lè fún àṣẹ wàhálà jẹ kéèyàn sì rí lẹ́gbẹ́ ẹni tí ńbẹ̀ńbẹ̀ fọkàn bá inú àmì tí ìyá náà fi ń jọba láyé ni o. wọ́n ní èmi náà ọba nínú kan lè má ní adé lórí mi inú àwọn tí ìyá náà fi ń jọba láyé dáadé. anábì man asbaha aminan fi sirbihi mu'afan fi jasadihi 'indahu qutu yawmihi. فكأنما حيزت له الدنيا بحذافيرها Nabi Nàbá jí Amina ń fi sírbi yí tọ́kàn rẹ̀ balẹ̀ kíbi tó ń gbé wọn àti sanwó léwò lèbi lásòsì. Mùhàráfà ń fi jàsàdì yí àláfíà ń bẹ bẹ́yà bájí bí ò sálàáfíà àgbà yẹn ń bẹ lónìí o. Ọtún jí ọtún lálàáfíà. Àìnáwó kùn tó yàwó mi yìí. oúnjẹ tó jẹ ń jọ́nà ń bẹ̀. ìwáyà mi gbé wá pé ẹgbẹ́ ọ̀hún kú tu ìyáàlì. oúnjẹ ìwọ àtàwọn aráàlú rẹ̀ ń bẹ tẹ́ ẹ̀jẹ̀ fún didi ọjọ́ náà. Ah, kí ló wá kú tó wá tẹ̀sí. bàtà ànàmá ṣẹ́yìndà ti tó lè yá bí rẹ̀. Ah, ìwọ náà bí láyé nù. ní sọ́mà bóni hijiru lẹ́azùwájì nàbí àwọn na hijiru akọ́dẹ̀dẹ̀ fáwọn ìyàwó ànábì náà tí wọ́n máa dé sí wọ́n ti kọjá kí wọ́n tún máa lọ yá légbé. Arúgbó abẹ́ Bàdálà sí Màjínà kò tí ì kún wọn báwọn ìyàwó òbí ṣẹlọ lákẹ́ méjì náà ni wọ́n ń gbà dàbà táratárí sáwúdá aisha bọ́sẹ̀ wá dé madina gbà wọn kọ́ anabi ní àmà wá bí múra wá gbélé báyìí bàtà ń bẹ mẹ́kà anabi ti fẹ́ ṣùgbọ́n wọn ò tí ì ní kó mo wá sọ́dọ̀ àwọn ọ̀rọ̀ àbálẹ́sìn bẹ́ẹ̀ wọn wá dé madina ńkọ́ anabi wa ọmọ wa bẹ pẹ̀lú mi báyìí sọ̀rọ̀ ìyàwó méjì náà ni wọ́n pọ́wọ́ fún dáadáa wọn. àwọn náà sì làkọ́kọ́ wọlé tí anabi kọ́ ثم تتابع بناء حجر النساء الأخرى كلما تزوج بواحدة منهن قال ابن منفع أو بنعمين من قلتي ومكان كفر نبوة عن نبي تسوى قال نبوة لا نبي سوكتي ونسي ونبوة ونجمعك هذا هو إلى نجمعنا وكانت قصيرة البناء إلا كوكو كنا ننقفوا قريبة البناء èyí sì ń bẹ́ bí bàrádà rẹ̀ kékeré bá dání o. Al-Hasan al-Basri nínú àwọn àjà tábì ẹni wọn jẹ tí wọn láwọn sàábì ànábìláyé ṣe wọn bá ànábìláyé. Al-Hasan al-Basri sọ wípé lásìkò tí àbá wa Uthman ń jẹ Khalifa lọ. Àwọn lọ́pọ̀túnítì láti wọlé òjíṣẹ́ ọlọ́run ẹlẹ́kùntù ìrọ̀rùn kan tí méjà làwọn ń gbà náà lọ. Ẹni bẹ̀rẹ̀ ìfàtànáwánu ṣúkúfà ha bí ẹ̀bí àwọn kan máa fọwọ́ mú àjàlá yìí owó àwọn ń kún tájà yìí ìbẹ̀rẹ̀ làwọn òkú sí ọlọ́run gbọ́dọ̀ àyàwó wọn ọlọ́run ọba àlùkí ọlọ́run ṣàdéhùn ìgbádùn tí wọ́n fún wọn láyé àlùkí àmọ́ làdéhùn àwọn àtọ́lọ̀ pẹ̀lú fọmọ́tàmọ́ ìyàwó ànábì nípínlẹ̀ yàrá. Ah, tí ìgbésí ayé kan lẹ́bi pé tí ò tó tàwọn ìlúkù tí ó gbà wọ́n ní gíga aláàjẹ látàárọ̀ olùdó máa tọ́jú wa ẹ̀dẹ̀ wá o ẹ̀dẹ̀ kọ́ ẹ̀dẹ̀ olùkọ́ yín lẹ́yìn ẹ̀yọ́ wọn fẹ́ àwọn fúnfún kọ̀ mí ẹ̀dẹ̀ kọ́ o. ìyá nìṣẹ́ ànàbí ìyá nìṣẹ́ ànàbí yìí ń kún tó na torí dínà alhayata dunya wa zinataha. فتعالين أمتعكن وأسرحكن سراحا جميلا وإن كنتن تردن الله والدار الآخرة وإن كنتن تردن الله ورسوله والدار الآخرة فإن الله أعد للمحسنات منكن أجرا عظيما kí ni ní sọ ànàbí ẹ̀yin obìnrin ànàbí ewa wá ẹ wá emadamu ọrịa wá gbọ́ ẹ mi ẹ má dààmú òjíṣẹ́ mi. nǹkan tó nà torí ní ẹ̀rẹ̀ àyájà dùnúyà báyẹ kí n torí kí láwọn bá أمتعكن كم بيلو جيرا كم فاقين وسرحكن سراحا جميلا كم فينك لفق من tó wọ́n lè fún yín ní tẹ̀ wá tó lè rẹsí tó pọ̀ fún yín tó lè pa wọ́n lé dáadáa fún yín. Mọ́mú ò lè ṣe ọ́pṣọ̀n ni. Wàyí kùn tó nà torí dídà wà á rẹ̀ sódà hù wà dáwà àfẹ́ràn tí ó bá sì jẹ́ pé nítorí nǹkan ẹbí fẹ́ Muhammad nítorí ọlọ́ torí òjíṣẹ́ ọlọ nítorí àìlèkè àmàtẹ́ ẹjọ pàdé gbádùn mẹ́ ẹfọkànbalẹ̀ fàyè الله àhà àjálẹ̀ ìmọ̀ ṣì láti rí inú ìbò ńlá àjẹrọ àwọn ìhìnà. Ọlọ́run àwọn obìnrin òṣèlú ọ̀tọ́kítàmì ọ̀gbọ́n àwọn ọ̀ṣọ́lá aláwọ̀ àwùsàkà fún wa ilé jìnnì sí ẹni gúnmọ́ lọ mọ́ṣálẹ̀ kejì àmú ọlọ́run a sì mú ìṣẹ́ ọlọ́run nínú àwọn ìyàwó ànílábì fi wọ́n fi farada gbogbo tí wọ́n rí lẹ́bi ebi ta wọ́n ṣùgbọ́n wọn ò gbọ́n tọ́fẹ́ lómi rí wọ́n ti pé bí yìí adáfẹ́ra ni kìyàmà tó ṣùọ̀ yọ àìsàn ọ̀bí ọlọ́run tààrà wọn láwọn táwọn jẹ́ ará alẹ́ òdì sí ọlọ àwọn alẹ́ ìwà fúnidí oṣù kan àwọn òní ń sáná ilé ẹ̀rọ afi ń sẹ̀mí nàárín ìṣòwárẹ̀ àṣìwádẹ́yìn omi àti dàbídì nìkan làwọn máa mú ikùn òsì yá àṣìṣọ́ ni kí ní àti ìrìnà jẹun fún bíbélì yóò kọ́ aláàrẹ̀ kù kódà gbogbo àwọn àti ń dá àwọn àṣìṣe tí ń ṣẹlẹ̀ sí ọ́n tàbí nǹkan ó lè mú tí yóò wò lọ àwọn fún ẹ̀kẹ́gá fún orí ogun ńlá ńlá ni. Sheikh Al-Albani rahmatullahi alayhi wọ́n sàlàyé experience kẹta wọn ní láàrẹ̀ kan sàwọn gan. Àwọn tí wọ́n kà lẹ́yìn kan bẹ pé máa ń fàwẹ̀ sí máa ń fàyè jẹun àyẹ̀kọ́ máa ń fàyè jẹun sí ogun wòsàn. Wọ́n náà wá àwọn wọ́n ń gbàwẹ̀ fún forty days. Àníyàwó yẹn àìsàn tó lọ sàwọn gbàdá wọn ò tí gbẹ̀wọ̀n àwọn padà wá lọ ṣe iṣẹ́ kọkùn mí wọ́n sì ní kò sí ara wọn. Bí àwọn ìjẹkújẹ tí wọn máa ń jẹun tó máa ń ṣe fún gbèsè ayé ó pọ̀. Jíjẹ kọ́ ni ó túmọ̀ pé ìyẹn gbádùn gidi o. Jíjẹ àmì pé èèyàn ń jìyà lọ́pọ̀lọpọ̀ ń tà máa ń jẹun máa ń jẹ. Alúmọ̀ ní wọ́n kọ́lé àwọn ìyàwó òjíṣẹ́ ọlọ́ bí wọ́n ṣe kọ́ wọn tí ò sí ní tá a lè fi owó iná rẹ̀ náà kò sẹ́yìn kan tó ní ìlú òun lẹ́bi pé láti jìyà pẹ̀lẹ́ nìkan láyé òní o wọ́n wà ní ká pọ́nbú lé kápá fún anákùsí ní òwò tí kò wà kò tí ò sí. ṣé ìwọ́n ah, ti ẹ̀mí ìdáwọn tó gbà lákòó ohun ẹ̀mí tó lè pé kò tí ì sí ní ojú sílẹ̀ kan lákàrà lákàrà gbogbo à. ẹ lásìkò sí. ọlọ́mọ jẹ ni o. ẹ lásìkò sí kò bá sílẹ̀kùn. ní àmà máa lọkùnrin ní ọlọ́run àá bẹ́ẹ̀ sì ni àwọn èèyàn kò tí ì pé àwọn sì kéré ní ìwà náà wà lókè kò sí bẹ́ńkè ní kànga à lọ lọ ní. gáàrí ti máa lọ pọnmi nígbà náà lọ́wọ́ láì ní bùkù yóò tóbi sí irú ọkùnrin láti lọ àwọn àdéhùn o kò tún sí tọ́lẹ́tì náà jẹ́ ti wẹ ẹ̀gẹ́ tiẹ̀ ìwé ìgbẹ́ ìgbẹ́ nọ́mà ní fún ìwọ̀n gbígbá ọ̀ọ́nà mi gbé halas wọ́n ìwé ilé alẹ́ náà máa ń wẹ̀ ká bá lòdò lálẹ́ àtùwò ní odò ọjọ́ àtùwò tọ́lẹ́ wọn lòdì hẹ́rẹ́ wá gbàmì wá ní fáwọn tí ó wẹ̀ ní àwọn àgbàlagbà ní máa wẹ̀ ní tiwọn a sì

Tàwọn tó wá wà lásìkò òdíṣẹ́ ọlọ́run tó wá wọ́ sí jù bá ń lọ. Mọ́tò ti ayé ìbàjẹ́ fún wọn. Yá ẹ̀yẹ ní fáyọ̀, nígbà tó ti sọ̀rọ̀ fún wàhálà máa ṣẹlẹ̀ máa fa màlẹ́yà. Màlẹ́yà fún mi, ọkà ayé ní màlẹ́yà wa. Àìsí fáànù kọ́ ní fa màlẹ́yà. Bó o ṣe dé gẹ́gẹ́ ni. Ẹni ọdún ọba tó gbé ọba tí ọdún bàbá jẹ́ ìyà púpọ̀. A fa màlẹ́yà. Ṣé ìfà tó bílẹ̀ lọ sọ dá? Àbáwo ta ló gbé lájú bẹ̀rẹ̀ bàtà fún wa lékẹ́wù? Aláàrú mú sàánù gbogbo àwọn lọ́mà kẹ́ńkì lọ́mà wọn àwọn lọ́mà wọn á bù nílẹ̀ wọn ẹ̀kẹ́ tiẹ̀ tó fi kàkàdá lọ́dọ̀ tí wọ́n lé kéwù sọ àṣìló káàmì lọ ra yan ìfífí ilé kéwù ìtú wọn ṣe ní kéwù wọn lọ ń bá wọn yorùbá alábàlá tó gbá lọ́wọ́ àwọn ọmọ náà da ilẹ̀ káàkiri wọn ti máa lọ ń bù kí lápẹ̀ wọn wá dà fún ọ̀tún wa. àwọn pólò wọn wá sa ibi táwọn ó sùn gẹ́gẹ́ náà nù tó wáyé kí wọ́n fi ilẹ̀ ọ̀dọ́ àwa kí wọ́n máa ń hálà ìdábò mi tí a lọ kó sọ́ńdọ̀sì fúnra wa a fi fíìlì àwọn èèyàn ìgbàlódé ìgbàlódé gidi ni àwa sì kó sọ́ńdọ̀sì lè gé báyìí wáyà ah, àná sùn ìta ara máa sùn ìlànà káàsì lẹ́nu ètò ìsẹ́lẹ̀. sọ yẹn wà àwọn ẹ̀fọn ẹ̀fọn ohun tí ó tún máa bẹ níbi tí ìsídìsí àwọn kìsìtì ó bàbá yẹ pàrà ẹlì ó ẹ ti sùn bàbá yẹ pàrà ọkẹ àlébù tí wọn sùn báyìí ó sì bàbá yẹ pàrà ikú òkè lọdún ká aláwọ sí ní kíkà sẹlẹ sí i. sókítà ti lọ ni pé ìyàkọ ni máa ń kó báyà gángà mi ìgbádùn lágbájú ni máa ń sábà kó báyà ilé yóò tún ọ̀gá máa jìyà kọ́ ilé náà máa ti yọ kó mi àrà mi láyé o. eré sì ṣùgbọ́n <laughs> mẹ́mbà mi wípé àwọn tó bá wà ń bẹ̀ lẹ́wọ̀n lọ́sàn níbi last two three months ẹnìkan kú àwọn àfa àjẹgbẹ́lẹ̀ àwọn alùpùpù àwọn àfa àyókù náà àfa àwọn àjọ lọ síbẹ̀ àwọn aláwọn àjẹgbẹ́lẹ̀ táwa náà gbé rí aláwọn ohun nǹkan tí ń jáde àtàwọn tètè sáko mẹ́kẹ́ à lọ́mọdé ẹni táwọn sì gbé bí àrùn mo lè ń gẹ́gẹ́ fún ayé mẹ̀lẹ́wọ̀n náà dùn sí bẹ́ẹ̀ àlè dùn bẹ̀ mọ́ fún ten minutes níbi àwọn orú àwọn ọ̀tọ̀ ní gbó kó wà lájú bẹ̀rẹ̀ lójú ẹ̀ta àbí lónìí bẹ̀rẹ̀ sí jẹ́ ìwọ̀n mẹ́ ibi tí ìdíje wà àti báyìí ẹni wà lè fọ́ mú imú mi nítorí àwọn ohun tí òun gbọ́ láwọn igbó ọ̀tọ̀ kọ́tà ọ̀tọ̀ àwọn tó sì débẹ̀ ìkẹ́kọ̀ọ́ sílẹ̀ sí wọn. sọ́ńtà kan mú ni káwá kàn láǹfààní àti ìmájì máa lábẹ́ pé ayé rẹ̀ lẹ́yìn ìgbà náà báyìí wọn ò tí fi wọn ò fi gẹ́gẹ́ kó láyé òjíṣẹ́ lọ́wọ́ bá àríkẹ́ ọlá bẹ́ẹ̀ náà ló ṣe wà láyé ọlá ayé òtúmọ́lò ni wọ́n ti fi díẹ̀ díẹ̀ kún wọn rinovate ẹ̀ díẹ̀ renovation àsìkò òtúmọ́lò ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ò gbà wọlé pé àsìkò ní ká máa beautify mọ́sálásí bẹ̀rẹ̀ sí máa wọlé ìgbà tó padà wá di pé lásìkò Abdulmalik àwọn aṣọ mọ́ṣáláṣí wọn dá a lọ́sọ̀ọ́ kọjá ara ànábì sì lọ́lọ́mọ̀ ní káwọn máa wá dá mọ́ṣáláṣí lọ́sọ̀ọ́. kódà yìí máa wá gbọ́ mọ́ṣáláṣí máa wá kọ́ ní bẹ́ẹ̀nbẹ́ẹ̀ lẹ́nu náà wọn bò abẹ́lá sẹ́yìn. ní akitadu sálám olùkọ́ àwọn àfáà náà tí wọ́n lọ́wọ́ ọ̀rọ̀ òfìṣẹ́ ọlọ́run tí wọ́n rí ṣe sí òfìṣẹ́ ọlọ́run wọn tako kí aṣọ mọ́ṣáláṣí di bíi pé ń bẹ ènìyàn ò máa bẹ́ mọ́sálásí kò ní èrí kì wálé kà má ìgbádùn lásán ló máa torí ẹ̀ lọ mọ́sálásí. ó fẹ́ bẹ̀rẹ̀ tó kíkà ló ti ní fáwọn àti ẹ̀ṣin náà ọ̀pọ̀lọpọ̀ àwọn àfọ́wò gbà wọlé ló ti di mímọ ẹ̀ka ọmọ bìyí alùbáríwá dá. bí ẹ bá kọ́ mọ́sálásí oníyẹ̀pẹ̀ lásán tí ò ká ìṣe ẹ̀ tí ò sì máa lọ bẹ́ẹ̀ kọ́lọ́ ìwọ àtìyàwó rẹ̀ ń bẹ nínú mọ́ṣáláṣí. mo ti ẹ̀ka fún wọn mọ̀ ní kí mọ́ṣáláṣí òjíṣẹ́ ọlọ́run kì í ṣe mọ́ṣáláṣí lásán. àwọn functions tí mọ́ṣáláṣí gbé lọ́wọ́ lásìkò ànábì pọ̀ ọ̀gá rẹ̀ ní pé lẹ́yìn pé ni wọ́n ń kírun kì í ṣe ìlú ìmẹ̀ka inú ẹ̀ ó jẹ́ máa wà dúró àtàà àwọn tí ń jẹ́ àwọn aláìní ọkùnrin ní fòkọ̀rọ̀ al-muhajirina inú àwọn tí ìkú ńlé wá sí Mádínà sọ wọ́n di tálíkà tálíkà kọ́ ni wọ́n tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn ìfowó ara làṣùwọ́n ní ìròyìn omi olówó ńláńlá ni wọ́n gbowó rẹ̀ lọ́wọ́ ẹ̀ nítorí pé ó fẹ́ bá nàbì lọ. wọ́n àwọn yìí tí wọn ò kankan fi ra lé tí wọn ò kankan lọ fi máa lọ ra lẹ́kọ́lé mọ́sálásí nílé wọn especially al-uzad àwọn tí ò tí ì níyàwó náà wá ibẹ̀ náà tí máa ń ṣí ṣeré àwọn yóò padà wá lórúkọ kàkà mọ̀ wá sí ahẹ́lú àṣọfà pẹ̀lúpa àwọn súfì ní orò wípé bẹ́ẹ̀ nìpìlẹ̀ súfì táwọn tí òun jẹjẹ lánàá tànà bí kó sí mọ́sálásí tó ń ṣe lọ́nbẹ̀ pẹ̀lú àwọn oúnjẹ lónìí ẹ̀sùn mọ́sálásí. Gẹ́gẹ́ lòsùn fún àlọ́ fẹ́ bára yín wó lóòótọ́ ẹ̀ lẹ́yìn ẹ̀ka kó lọ mọ́sálásí. Gba mọ́tò bẹ̀m̀bẹ̀ tẹ̀ ń gbé ọmọ gùn wa. Ṣùgbọ́n Ibn Jawzi alayhi rahmatullahi wa rahmatullahi wa pé lóòótọ́ Súfà náà fi Súfì lọ́gùn. Ẹ̀yọ̀ kó máa jẹ́ Sùfàwí. Ẹ̀yọ̀ kó máa jẹ́ Súfì. Inú inú sọ́dún fún wa ní Sufi kọ́lọ́ wà yẹ́ nínú ilé ní ṣúgbà rẹ̀. Alákùnrin àwọn aráàlú ṣúfà làwọn inú àwọn tí mọ́sálásí ń fọ́nṣẹ̀ ní pé a lè gbà yẹn máa sun mọ́sálásí. Àwọn kan náà wọn ò ní tí wọ́n máa gbé ẹ̀rẹ̀ aláwọ̀ kan máa gbé mọ́sálásí. Eléyìí ni ìpìlẹ̀ tí ń bẹ tí gbogbo àwùjọ Mùsùlùmí tẹ̀lé kọ́bílà ìṣá ìlú àlùwékọ̀. Àlùwékọ̀ ó jẹ́ òṣèlú míì tí wọ́n padà wá dìbáìsì nínú taslam nígbà tí alimẹ́lẹ́kù nàzọ́m ọ̀rọ̀ àdìzọ́m náà sì ní nígbà tó dálé kí olóbẹ̀rẹ̀ sì máa pa àwọn ẹ̀dá àlèpè ní hostel sẹ́gbẹ̀ẹ́ máa lẹ́sàlásí sẹ́gbẹ̀ẹ́ ní kí yóò lọ tẹ̀lé wà. máa sì wà nábì ìpìlẹ̀ ni pé àwọn ẹni yìí mọ́sálásí náà ni wọ́n máa ń gé ní òṣèlú dájẹ́ oúnjẹ táwọn èèyàn bá wá jẹ kulé wọ́n gbé wá fún wọn ní kí n sábú kí wọ́n gbé ètò wà mọ́sálásí àwọn sàbẹ̀ náà jẹ́ inú àwọn ìjẹ́ iná àwọn ilé eré àná lè pípa lówó nù wọn. tí tọ́ba ti gbébí àwọn tí wọ́n tún gbèsè ayé ẹ̀ ṣe tó tajà tó lówó oníwà kú mẹ́ ní ẹ̀rí mi kùmọ̀ bẹ́ẹ̀ mẹ́. fẹ́rẹ̀ ń bẹ́ nú fọ́ṣà mọ́sálásí kìí sáwọn ọkùnrin nìkan ní sùn àwọn obìnrin náà táwọn náà gba àwọn sọ́dọ̀ máa gbọ́dọ̀ wọn báyìí gba Islam ń bẹ̀ ẹnu wọn tí wọ́n fún wọn láyè kan lọ mọ́sálásí tí wọ́n ń gbé ìgbà náà lọ́wọ́ kan balẹ̀ àwọn ọ̀sán abẹ́gẹ́ ló kàgbẹ́ lóbi lóbi wọn ní láwọn ọkùnrin wọn á sún wọn lálẹ́ àwọn ọmọ sún ṣàwádọ́ sẹ́nu lásìkò láwùjọ wọn lónìí. tọ́lá àwọn obìnrin táwọn náà ń gbé mọ́sálásí nínú àwọn tí wọ́n ti gbà síláàmù ṣùgbọ́n wọn ò ríbi tí wọ́n máa dágbé inú wọn ni arábìnrin àìsàwòdá aláti kàkú mu lè masjida yàní tó fújì kò máa mẹ́ta lè àìsàwòdá yìí ni máa ń dálẹ̀ masalasi ní bá jẹ́ dọ̀tí sí masalasi ìwọ̀sí ni o. wọ́n bẹ masalasi ọ̀wọ́ lè bá wọn dálẹ̀ tí wọ́n á lókùnrin tàbí àtúntò rẹ̀ lẹ́ àgbọ̀nsọ́dọ̀ mi lẹ́gbẹ̀ẹ́ ní kí èèyàn máa máa dàdọ̀ tí sí mọ́sálásí kọ̀tíyà ẹsẹ̀ ní o kàfàrà yẹn ní kí ọ̀rọ̀ mú kó mẹ́ ayíkà ń tó lè nú ẹgbà sábẹ́ kẹ́ ń jẹ́ ká àgbàdo kọ́ rẹ̀ ó mẹ́ mú mọ́sálásí lọ́sàn-án débà lọ́hùn ó bí ní fọ́ọ̀rọ̀ ẹ̀lì mẹ́rin mùkọ́rí pàtó wá ń bẹ wá hákẹ́lẹ̀ bẹ̀ sí mọ́sálásí kò wá rántí gbé kẹ́lẹ̀ bẹ̀ ń kó mẹ́fọ̀ kíkìlá rẹ̀ gbé kẹlẹ̀mẹ́ tiẹ̀ kó mẹ́rẹ̀ bùn lọ. Gbọ́dọ̀ ní fún ààrẹ. A tún máa fi tọ́ lórí kẹlẹ̀mẹ́ tiẹ̀. E. Ẹ ṣeun. Wọ́n wá kẹlẹ̀ mi wá bò bí sáfé yìí wá ha kẹlẹ̀mẹ́ sí mọ́ṣáláṣí lọ́sàn. Kò rántí. Nígbà tí ó fi wá da lẹ́mọ́ òru tí mo ti ronú tó ń fọ ọ̀fà náà ṣe. Yàrá sábẹ́ àmọ́ ronú dáadáa ni mo pọ̀ jù lónìí àbí àkóràn náà ti gbà. Ó wà á kẹlẹ̀mẹ́ fún lọ́sàn tó wọ̀ tíì lọ kò mọ́lẹ̀ kò sì gẹ́tùpà bá lọ mọ́sálásí ọlọ́wọ́n sáré ìwọ̀n tí ìlà àdókò ó bá pẹ̀lẹ̀ ní alẹ̀ níbẹ̀ ó wá sísẹ̀ lọ kò mọ́lẹ̀ ẹni wá balẹ̀. wọ́n tọrọ bá lè dágbá lẹ́yìn mọ́sálásí tí àdúrú mi ni màmá amúgbẹ́lẹ̀ kò balẹ̀ ní ọlọ́run kò sábúrú bẹ́ẹ̀ mọ́tún dáa náà kò lábùdó yọ lọ fẹ́ẹ̀bẹ̀ ṣàwọ̀dá ìta masalasi ní máa ń gbé kí wá gbé bẹ̀ تقم المسجد أي تخرج قمامة المسجد nípa àwọn àdọ̀tí táwọn èèyàn bá dà sí mọ́ṣáláṣí wọn ní máa dà ó wà kù. lóbi wá ṣàfikún rẹ̀ gà arábìnrin yìí á máa rí máa ń ṣe tọ́jú tó sì kó òkúta dáwọ́ wọn ló ti kú nìyẹn. ó ti kú mọ́ àti wá sí ẹsẹ̀ ẹsẹ̀ wá kí n gbọ́ alẹ́ ló kú ṣùgbọ́n náà wọ́n kọ́. ẹ wọ́n ní ká ń bá àwọn òṣèré bí wọ́n sí wọ́n sí olùwà lọ sọ láti fi ẹ̀fọ́. Èyí ni ẹ̀rí àwọn àfa mi kàkà pé fẹ̀dúrú sọ látú alẹ́ kanu. Nípa ọba dé tí wọ́n ti ṣe ẹ̀kú kan tí ó sì wù ọkọ kí wọ́n sì lára. Ọ̀rọ̀ wa bá wọn nígbà tí wọ́n kí wọ́n sì lára wọ́n ti wá gbòòtà. Ṣé o lè dáhùn tiẹ̀ kí sára sàárè tí wọ́n ti kí wọ́n sì lára kí lára? àwọn afá ẹ̀sìn ní ọ̀rọ̀ méjì lónìí. Ìgbẹ́ nínú àwọn àfẹ́lẹ́dá nàbí sí ọ̀sùn sí ìyá yìí, ó sì aṣáájú àgbàbí. Kìkì sí wípé gbogbo èèyàn ló lọ sí. Wọ́n ní ìmọ̀ ìyàkúrú. Kékeré sí ọ̀sùn sí ìyá nàbí òkú wọn náà lè sí o. Ọ̀là àlàdá ẹlẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ ọ̀jà. Ìlànà ìtẹ̀jú sọ̀rọ̀ àti àlàkàbọ̀tì lókè ní ìmọ̀ wa wọ́n sáì màkà wọ́n sì ṣe. Ṣé nígbà fẹ́ lòdì arábìnrin náà kan mọ́ṣáláṣí ní kọ́kọ́ gbé kí ọ̀nà tó wá ní wọ́pù? Nínú àwọn functions tí mọ́ṣáláṣí ànábì tó ní onígbé mọ́ṣáláṣí ànábì kánà màkánà ìtàlílẹ̀ mùsùlùmí ní òmùrọ̀ dì nìyẹn. Gbàgbé mọ́ṣáláṣí tẹ̀ bá ṣí ń bẹ̀ táwọn èèyàn ń kéwú ń bẹ̀ tá ń tọrọ ọlọ́run bẹ̀ kì í ṣe bídà gbogbo àwọn ọmọ ilé kíkà nábì kọ́ jáde tí wọ́n jáde nílé kí wà nábì ibo gánà ti ṣe kíláàsì ànábì náà ní mọ́sálásí. abáyé mọ́sálásí gàdí yìí ti wá àṣìbú ànábì kọ́lá lẹ́kọ̀ọ́ mbẹ́ kò fọ́nṣàn ò tí ì pé ní fọ́nṣàn tí mọ́sálásí ní ni pé màkàrẹ ìtààmìlì ní mùsùlùmí náà òun rẹ̀ dì í nìyí learning ni ọ̀sàdí ànábi yà máa kọ́ ọ̀pọ̀ tó pọ̀ hálùkù àná ojoojúmọ́ ní máa ń ṣe. àwọn míì tá máa ń wá lójoojúmọ́ àwọn míì tí wòye wá lójoojúmọ́ gbàtà lè bá dá àwọn náà máa ń wá. àwọn míì sì mẹ́tí wò bá sì wá lójoojúmọ́ ní gbogbo ìgbà tó bá jẹ́ wípé wọ́n rọ́pọ̀ túnútì àti rọ́gọ́ wọ́n wá. ọlọ́run ló kọ̀tọ̀ àwọn ọ̀lọ́pọ̀túnítì àti máa lọ lé kí ó lójoojúmọ́. àwọn ọ̀lọ́pọ̀túnítì àti lọ lé kí ó lójoojúmọ́ kò túmọ̀ pé n tí wọ́n bá kọ́ lánàá kí má sì dé ipa ẹ̀kọ́. ọ̀rọ̀ ayé àti wọn hálẹ̀ kọ̀ lọ́la lábàásì ń sọ̀rọ̀ bèrè tẹ́kọ́ mẹ́. àwọn ẹni àná a máa bèrè. inú wọn ni àwọn wá pe ara wọn pé kàṣí báyìí. etí a bá ti ìwà sàlàyé fún wọn tí wọ́n lọ́jà wọ́n dọ̀lá náà èmi náà wà á lọ́jà kí wọn náà lọ lè kẹ́wù fàdíwádé kó wá sàlàyé tí wọ́n kọ́ fún wa kíkéwù kó fún wa sómi a ti lọ ni pé àti gbogbo ayé kìí ṣe nìkan kìí ṣe kíkéwù ń nìkan là ń ṣe àyè tó ẹ̀kọ́ ni bákan náà kánà màkànà ní ṣáàdì àṣírí ìsìlámì oní ìsìlámù ìsìlámù òtakoni tó bá jẹ́ pé ìgbésẹ̀ lálùjẹ ni inú àwọn irinṣẹ́ ẹ̀jà ní ilẹ̀ ìsìlámù lórí kíkọ. bẹ́ẹ̀ náà nìsí gan orin kíkọ ìgẹ̀rẹ̀dì sí irinṣẹ́ ẹ̀jà ni ẹni fún gẹ́gẹ́gẹ́gẹ́ gbẹ́ omi jẹ́lẹ́jẹ̀lẹ́ alábàánu tí ẹ̀kọ́ láwùjọ lè yorùbá láwọn ilé gbogbo akéjì àwọn ológun ilẹ̀ pátá lọ àwọn ológun àwọn aká tí mo mú ògùn lọ́wọ́ ni o ó yàrá máa lọ sójú ogun kì í ṣe kísáyé máa jà ní máa bẹ̀rẹ̀ ó ti fọmọ búra wọn táwọn tó fi ó dìde wọn bú ànábì pẹ̀lú orin fún wọn lẹ́sìn ìsàlẹ̀ ẹ̀dẹ́gbẹ̀ẹ́ tó dìde ó fún wọn lẹ́sìn. ànábì láwọn akọrin mẹ́ta kẹfẹ́ gbajúmọ̀ pẹ̀lú kíkọrin obìnrin ń bẹ nínú wọn ọkùnrin méje ń bẹ obìnrin àtọkùnrin àwọn àwọn àgbà akọrin lárúbá nígbà sílámù ni. nínú àwọn akọrin ànábì tó gbajúmọ̀ ni Hasan ibn Thabit akọrin ni Hasan ló sí e nígbà yìí ó lọ sí e sí nínú nígbà tí òun ni òní jọ́jà àwọn akọrin wọ́n bá ti kọrin ní ọjà kan láti máa ń pàdé àwọn tí wọ́n fi máa ma ṣe debate orin àwọn tó máa ń bá wọn mark pé ìwọ lọ ni ọpásì wọn ni láti ẹ̀yìn olú àṣàánú nínú àwọn ọ̀káàmù wa àwọn tó mọ ọgá àwọn wà òkè. òye sè ó wá wà fún sixty ó padà wá gbà fún lọ́wọ́lọ́wọ́ tó wá ní kí ó lo sixty years ní ìláyé ó wá fi dìfẹ́ndì àdínábì pẹ̀lẹ́ lọ. inú ìròyìn àsáàrùn lọ́pọ̀lọpọ̀ ogun kì í sí pé ìmú ìdá lọ́wọ́ kì í ṣe tí àsáàrùn máa ṣe dáadáa. àwọn ọkùnrin mi ta ń pè lójú. ọlọ́wọ́ bó ògùn ní ìròyìn ṣùgbọ́n nítorí náà ní láti fi ẹnu jàfẹ́sìn iṣẹ́ ńláńlá ní ń dín. so tó ti na ń kọ́ ní na mọ́sálásí náà wà ń bẹ̀ àsìláàmù akọrin àgbẹ̀jọ ọ̀pọ̀lọpọ̀ orin tó kọ́ bá nàbì mọ́sálásí akọrin a nàbì ní pé káwọn kẹfẹ́ yín bá bẹ̀rẹ̀ sí máa fún kọ nínú wọn ká a alhansaau òun akọrin àgbà ní ní jàhìlíyà ó tún wá gba sìláàmù ó kọrin gbogbo ọmọ tó tún bí ó tún fi wọn lẹ̀ fún sìláàmù. sọ̀rọ̀ ènìyàn kọ́ wọn a máa kọrin àwa gbọ́dọ̀ wá yẹ wáńgẹ́ máa kọrin àṣọpàṣọlà kọ́dà àṣọwọ́ sísọ̀díkì tàwọn dákìrì fúrí sí ń dàrú àwọn nǹkan là ń sọ. Nínú Ìsìlámù náà la kì í tó ní bùkà ń ìgbà ọkàn jẹ́. tó bá ti mú mi ti ń dẹ́rù àbí tó jẹ́ lùwá. Tó bá ti ń pè lórí àwọn òkè ń pè lórí mòsíkọ̀ ní mòsíkì. Tó láàárín wọn rí báyọ̀ káyọ̀ sí là ń àwọn ìkìlà kọ́ wọ́n àwọn yóò là ń sọ. Àbí nígbà tí ìlú tó tó tó ti ní. Tí wọ́n lákàtà lọ, àárín báyà dẹ́rù àlẹ́ yìí nìyà. لثنيات الوداع وذهب الشرطر علينا مدى ṣé lẹ́yìn ló dùn tó kájúmọ́ la máa pé ìmọ̀ bí bá lù sí ọ̀nà máa dá mi ti ọ̀dà láyé náà máa lù lọ́sí. ìṣùgbọ́n ní kẹ́kẹ́ máa fi tọ́lọ̀ àbò fẹ́ǹsì kó lè bá a ní tìrẹsì. so inú ní kẹ́kẹ́ máa fi mọ́sálásí àgbàdo ṣe bákan náà màkánà ní ìṣèkọ́ọ̀lì àṣírí ìhágíbi pírísì tó ní mọ́ṣáláṣí. ẹnìkan gbẹdẹ mọtòlígbà tí ẹgbẹ tóyè ẹnì ẹsọ mọ́ṣáláṣí bẹ́ẹ̀ ẹ máa ń kéwì kọ́kọ́ kan ẹ nìyẹn bàtà ìyẹn ṣe ọ̀rọ̀ ìdúsí tí wọ́n gbọ́ di ẹ̀ náà bàlá ìjẹ́ nu bẹ́ẹ̀ tí ẹ̀ bá yẹ ṣe ní ṣùgbọ́n afẹ́ tó ṣe ní èyí káwá sọ ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ káwá sọ ọ́ di tó bá yí ẹ̀gẹ́sì torí ẹni sándàdì báwọn àwùjọ tí ìsìlámù ò sí ń bẹ̀ sí pé pèsè lọ́wọ́ wọ́n ń fi ń ba yé ọ̀pọ̀lọpọ̀ yẹn jẹ́. ẹ wá déwọ́ àwọn pé ìrìn ń bẹ láwọn ìlú sí àbí sáwọ́dí wọ́n sì yóò sì fẹ́ máa wòyàn lọ́pọ̀ tí bẹ́ẹ̀ wọ́n náà ni. ẹnì wọ́n ń pèsè ni wọ́n fi prógámù tí wákẹ́ wọ ní sùkúl wà ní yẹn kíní mi ẹ ẹtí ń jẹ́ kí ń bẹ lé ń bẹ ń ta kò tí a Kùránì kírísítẹ̀lì ní àti ìgbà pírísìnì a Kùránì. tí wọ́n ẹ̀wọ́n kiri ẹ̀fọn ààyè wọn tí wọ́n wò ní púlẹ̀mù ìpínlẹ̀ ìjọba wa fún ìrànlẹ́ ẹwà tí ò jiná ẹfẹ́ palẹ̀ ẹgbẹ́ kọ́ ni ẹgbẹ́ payẹ̀ náà lọ kí ló ní kẹ́ ẹ má sí ẹwà jiná kí ló dé ó ní kẹ́ ẹ má fún lóúnjẹ gidi pé ó ṣẹlẹ̀ tó pé pé kò tí ẹ rí màlẹ́kùn ọkùnrin sábẹ̀ ó tó níyàtọ̀ ẹ máa wá fa àwọn ẹ̀yà mi tẹ́kẹ̀ lè bá àbá yé ẹ̀jẹ̀ yéye sí ìsìláàmù àmì pé ìsìláàmù ní solúṣà yìí nù tábà sọ fẹ́ẹ́ fẹ́ẹ́ lẹ́wọ̀n kan yá ìsìláàmù dàbí kò wá sí ìsìláàmù ò báyìí ìsìláàmù ní ká tọ́jú dáadáa ni ẹ ó ní ká sí báyìí wọn ni. àní àwa mọ́ṣáláṣí lè jẹ́ bí tí a sọ ẹni tó ṣẹ̀ka fẹ́ ni káwọn mùsùlùmí ẹgbẹ́ ẹ lè mọ ọgbà tí wọ́n náà bá padà wá ní ọ̀sẹ̀ náà wọ́n ló wà níkùnrin ẹ̀rù àdúgbò náà lè máa gbọ́ kùránì àwọn sàkí wọn láti wọ́n ka kùránì wọ́n ṣe wá sílẹ̀ wọ́n àṣìṣe ń lè padà wá tún ọkà rẹ̀ sí tó ní tí ànábì fi máa ṣe lọ èyí ni láti nípa sàábé tí ilé ẹ̀sìn náà lọ nípa sáárì wọ́n ṣe wọ́n mọ́ mọ́sálásí ni lákọ̀ọ́kọ́ ọjọ́ kan sún mọ́lẹ̀ lẹ́mìí nígbà sí olóhùn gbọ́ kílẹ́fẹ́ nà fún ìsìláàmù ṣe nà kó tó gbà ẹ bá nà kó tó gbà yóò gbà kẹyìn bá a má nà ó má. njọ́ kejì anábì tún lọ́dọ̀ sùnmáàmà ká gbà sùnmáàmù olóhùn gbà ìgbà ẹgbẹ́ fi rẹ̀. nítorí ẹ̀kẹta sùnmáàmà gbà sùnmáàmù àní ìgbà sẹ́fì mílẹ̀ ìgbà. ẹ̀tún wàá gbà lápò ọjọ́ àkọ́kọ́ ọjọ́ ẹ̀kejì ọjọ́ ẹ̀kẹta ẹnu wa olùkọ́ túlẹ̀ ń wá túlẹ̀ lẹ́yìn tá wá túlẹ̀ tá ó wá lọ sódò tó súnmọ́ mọ́sálásí ó wá lọ wẹ̀ dáadáa ńlẹ̀ ó tá sùn mí ó wá wá bá àdínàbì padà Islam. Sọ́nù sẹ́tí mọ́sálásí tó ṣe lásìkò inú àwọn mẹsẹ̀ tí mọ́sálásí ń ṣe mọ́sálásí atúmọ̀ẹ́nìkì mẹ́ lásìkò ànábì mọ́sálásí ànábì wọ́n ní káyímà tí wọ́n bẹ̀rẹ̀ tẹ́ǹtì ní ẹni bá lo gbogbo ṣèṣe ibẹ̀ ni wọ́n ti máa lọ ń tọ́jú ẹ̀ láti wá fi wá ní ọ́sítà ẹ̀ ṣàbùrù bẹ́ẹ̀ a lè sọ máa ń lọ síta ìtàkùsí lọ tí a bá ṣe lówó tí wọ́n bá ṣe ìrànlẹ̀ mọ́sálásí ẹ lè nírú àwọn àníyàn àwọn mọ́sálásí kẹ́ńgbà lọ ṣáàjì ń pè masjid malik fashion malik fashion ní àwọn ọba rẹ̀ sáwọn ní okùnrin ní sẹ́wọ̀tì ó wá lọ sí ilẹ̀ ṣáàbì ó wá kọ́ mọ́sálásí ńlá kan fún wọn mọ́sálásí kọ́tù bẹ́ẹ̀ mọ́sálásí hospital bẹ́ẹ̀ mọ́sálásí rédíò àṣẹ bẹ́ẹ̀ mọ́sálásí primary secondary school bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ló kọ́ ní sí ọgbà mọ́sálásí ó tóbi gan mọ́sálásí ìgbẹ́ta fún ẹ ó fẹ́ lè ó jìnà gan ó dáwọ́ tó ẹ máa wọnú ẹ lọ́nà gbogbo ẹ̀ lọ́nà kàdébẹ̀. yóò ní ìjọba ṣáàdì fi kọ́ńpẹ́nséètì ọba yìí lábìdájá mẹ́à ìmọ̀lẹ́kù fẹ́sọ̀ náà ní 1991 kíkà fi kọ́ńpẹ́nséètì ọba tó kọlu mọ́sálásí ìfọwà akọ̀rọ̀ wa dájá mẹ́à ìmọ̀lẹ́kù fẹ́sọ̀ táwa ti parí àwọn adarí ní 1991. sọ́nà tí mọ́ṣáláṣí ṣe ni pé a tún lè máa tọ́jú aláìsàn bí i ọ̀hún sì ṣe ọ̀hún náà ń sọ̀yẹ̀ máa ní sùúrù àfàbàlẹ̀ ẹ̀ ló lè ṣe tí wọ́n sọ lè ṣe kò takọ́sáṣí a kàn máa mú un méjì lọ. Bákan náà, mọ́sálásí ànábì òun náà tún jẹ́ ọ́fíìsì tá a ti ń pàdé àwọn mínísítà ìlú káàkiri. Wọ́n ní ọba kan fẹ́ ní ọba ìlú kó bàbá wá bí kódà kó jẹ́ kí ìsìnkú yìí kẹfẹ́ yìí wọ mọ́sálásí ìlà kan lè hájà tí bùkátà bá mú wá níbi náà àwọn ẹ̀sìn àwọn àwọn rúṣùlù ṣùfàlà àwọn èèyàn kẹwọn lọ́ba lọ́ba ń sẹ́ẹ̀lì wá bá nábì nábì à máa pàdé wọn a máa fún wọn ní reception reception náà tó ní òbí mọ́sálásí ṣe kò ta kó mọ́sálásí àgbẹ̀rẹ̀ wá sí ẹ̀sìn tọ́yé ẹ̀rú kò dá nábì òde ṣe yìí lọ́ba láwọn ẹ̀mí tí wọ́n sì ta gbọ́mẹ́ o ọba láwọn ẹ̀nẹ̀kẹ́ tó rọra láyé mi ti ti ká ó dáwọn ní Tinubu wá sí bí àbí àwọn bọ̀dé kékeré ọmọ náà ló ní náà sí ìgbà yẹn kọ́. ẹ pé tí ó jẹ́ àǹfààní sùlámù la fẹ́ bá a sọ ó lè jòkó sí mọ́sálásí làmúlẹ́dẹ̀fẹ́ lórí àmọ́ gbàlejò àwọn ambassadors àwọn ọba ọba ọba tí wọn ti gbà sílámù àbáwọn nábì máa ń gbà wọ́n máa ń sì wọn nínú mọ́ṣáláṣí. bákan náà nínú iṣẹ́ tí mọ́ṣáláṣí ti ń ṣe kánà màkánà lè ákébí aláwíyá tì ní ẹ̀jẹ̀ ìṣòwòlárì. mọ́ṣáláṣí tó máa ń jẹ́ kàntómẹ́ǹtì báláṣí tá a ti máa ń máa màtá di ogun àwọn ọmọ ogun wọn bẹ máa ṣe ìsìlámù dábàá kó wọn wọlé àti ìdàpé tó ń kó ìsìlámù bẹ́ẹ̀ kuma sai mu jiga kuma mu wasu ko mu yan su aka sta yi kina in kan na mutum mun su gaba ne ya mu mu mun ta do ta su bai ne na su bai ne bai masna shi da na bi ci man na ma ci man eh bi won ci dai bákan náà mo ṣe tí mọ́ṣáláṣí tún ṣe òun náà tún ní state house òun náà ní dáadé pé ní kí ló ẹ̀rí dáwọ́lá títí ọ̀rọ̀ ìjọba máa ń wọ́n tó sí. Ànábì náà ni pẹ́sidẹ́ǹtì bẹ̀rẹ̀ làwọn ogun àwọn tí ń jẹ́ àwọn amúgbálẹ́gbẹ́ ànábì bẹ̀rẹ̀ àná tí máa ń dìsáìdì ọ̀rọ̀ àlámàrí ẹ̀sìn. Mọ́sálásí náà ni gbogbo náà nílé tó dáa jù. Wọ́n sì yọ kó ń bẹ̀ láyé gbogbo àwọn kùlọ̀fáwùlọ̀ àbá. Bánábì ṣe kú tí àbáfíì náà gbàjọba bẹ́ẹ̀ náà ní í ṣe bá nàbì ṣe kú tí àbáfin kú tí mọ̀mú náà gbàgbọ́ mọ́ṣáláṣí náà ní ń jẹ́ gbogbo ẹ̀ bẹ́ẹ̀ lásìkò fúnánù bẹ́ẹ̀ lásìkò àlí ọ̀ǹtì tápẹ́dà wá kúrò ní màdíjà ṣùkúfà. àwọn ènìyàn àti tó lábẹ́ ilé. gbogbo àwọn fúnṣẹ́ǹsì tí mọ́ṣáláṣí tá a ló ń ṣe yìí á rí i pé á rí i just function mẹ́ a social function ń bẹ political function ń bẹ kọ́dà àwọn function mi a kò health function nù ṣe mọ́ṣáláṣí àjẹkí gbogbo ẹ̀ lábẹ́ wá sí kì í ṣe iye ọ̀kan làgbàbí wá sí gbogbo ẹ̀ mẹ́rin ìsìláàmù wá sí ìsìláàmù ṣe kú bó àwa àtọ́lọ́hún bó ní ó ṣe tó kó jọ kàńpẹ̀ ní àtàdáyún kásẹ̀sì bẹ́ẹ̀ ni ìsìláàmù náà gbé wá bò láàrin àtàwà káàjọ ń gbé bò ní ó ṣe dà kàńpẹ̀ ló ṣe yẹnà ń bẹ́ nù ìsìláàmù wá ṣe àṣìṣe ní káwò bíi pé ìsìláàmù dínú lẹ́sẹ̀ àdáwò làtán kẹsì ní káwò kò lóṣèlú nù àṣìṣe ní káwò bíi pé ìsìláàmù ní káwò lẹ̀ lè ṣàdí náà pọ́sẹ̀lú nìkan ló mójú tó kò sí ẹ̀sìn bẹ́ẹ̀ mẹ́rin tí ó jẹ́ wọn tó wọ́n sì ní pé àlìsíláàmù dìí ló ń wádà ọ̀là tó ìsìláàmù ṣe gbé bóòlù àti fọ́nà lẹ́tọ̀ọ́ rẹ̀ tó gbé e wa tó kọ́ wa ká ń pè lẹ́sìn bẹ́ẹ̀ náà ni bóòlù á ṣe ṣèlú ìsìláàmù pè wá ìsìláàmù sì gbé wá lóṣèlú òun náà lọ̀nà ìtọ́lọ̀ ń gbé lẹ̀ káyé fi lu ọ̀rọ̀ kò sí báyìí ó sì rọgbọ àfi kéèyàn tẹ lójú ọ̀nà sí i tọ́lọ́wọ́ bára mi kì ọ́ lágbé kalẹ̀ kí ká lò ká nábì náà sí lò pé kò sí bí yìí ó sì máa bẹ́yàn méjì mẹ́ta náà ni bí tí wọ́n máa wá gbé tí wọ́n ní lídìí àwọn òfin kan tí wọ́n máa da nù á ló ṣẹlẹ̀ tírakọ kan nílé ìwé lásán ọgbọ́dọ̀ làlànà òṣèlú kan láàrin ìwọ àtàwọn tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ politics gẹ́gẹ́ ń dá dẹ́kun ní Islam fẹ́ra àfa politics ah ṣé politics nìkan ní sọ ni gbà tí ó ní ìdíkánlé kásá àti àlébù bá àwọn tí bá ń gbé gbé politics nìkan sórí kí gbogbo òkúta yẹn kọ́ owó láti wá dẹ́gẹ̀bá ní wọ́n sọ fún problem yìí. fún náà bá ti wá ní ìsìláàmù tó ń nítọ́kọ̀ ìsìláàmù ayẹyẹ nìkan ni mọ́sálásí nìkan náà bó jẹ́ mọ́sálásí nìkan ìsìláàmù ní káàkì tálẹ̀ ìlà nábì kú lẹ́jà sáwọn lọ́ba lọ́ba àbísí ìlú ń pè ní kánáṣáhìn ìrìn kánáṣá àríyáṣùgbù nígbò wọn láti mẹ́rin ní lẹ́jìgbẹ̀ láwọn tí ò sí pẹ̀lú wa kódà ká mọ́sẹ̀sìn wa nígbà tó níbi àti bùkátà sí ni kákàkiri gbogbo ìlànà òṣèlú tí ń bẹ láyé lóde òní ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ti sẹ́ kúrò lójú ọ̀nà báyìí láti ìṣòṣèlú tiẹ̀. kódà ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń pera wọn ní mùsùlùmí ọ̀pọ̀lọpọ̀ orin lórí ìlànà nábì. irú ìlànà òṣèlú làá wàá takò. àwọn kìíní ìsìlámù náà ní òṣèlú ìsìlámù ọ̀sọ́ báyìí. àwa ní kùnú ká má pèpè síbi eléyìí náà kìí ṣe ní kíkékèé wípé àwa náà fẹ́ gbàjọba kan wọ́n ní pípépé ká pé mùsùlùmí pé tí wọ́n náà bá ní bùkátà sí pé ọlọ́run padà ní kí mùsùlùmí ní àǹfààní àti máa darí ìjọba àkàbà lábẹ́sẹ̀ rẹ̀. ìsìláàmù méjèèjì ló kọ́wọ́. ntáàtú àmà ké méjèèjì ló kọ́wọ́. ẹ lọ sí inú àwọn táwọn náà bí ṣe níta sàlàyé látẹ̀kẹ̀ ọ̀rẹ́sà ìmúdá nẹ́bí ṣe láfíà tó kọ́ mọ́ṣáláṣí tán ni. lẹ́yìn tá nẹ́bí wọn kọ́ mọ́ṣáláṣí tán ànábì ṣe ìṣe wọ́n ṣèṣe sí kan wọ́n gbé kinní kan wọ́n rùjọ màtíìlà à ń pè ní àlùmọ́ àkọ́ọ̀tì èèyàn méjì èèyàn mẹ́ta tí èèyàn bá fẹ́ máa bá àwọn tó máa darí wọn tí yóò bá sì fẹ́ láàrin àwọn méjèèjì wọ́n tàn darí àwọn méjì àwọn ọ̀hún bẹ̀rẹ̀ kúlẹ̀. àfi ká fi ìfẹ́ sáàrin àwọn tẹ́tọ́ ń bá yàrá gbé. ẹ máa ń pa wọn pé alẹ́ ni mọ́ṣúárì ní tọ́sílù káàbà ìsìláàmù tó wọ́pọ̀ sí. Kíkọ́ ọmọ bá kéde rí gẹ́ àdúgbò kan sì má máa máa lọ ju ìgbésójú ọ̀nà rẹ̀ àlẹ́ gbogbo tí wọ́n ń torí ẹ̀ dá yín ẹ̀rín lẹ̀ lórí òkúlọ́bà. Ní àwọn ọ̀gá main reason tá a fi ní gbẹ́ǹkì ní United States àwọn obìnrin ti pọ̀jù. Abákàtà dáadáa before nineteen thirty six tí second war bẹ̀rẹ̀ kò kí n sì náà lè rẹ̀. After second world war, olè UN tètè wá jáde. Dáwọn lùsì ní first world war tó ṣẹlẹ̀ láàrin nineteen eighteen sí nineteen twenty táwọn tó wá lùsì ní tó ṣẹlẹ̀ ní nineteen thirty six tí nineteen second world war tó bẹ̀rẹ̀ ọba rẹ̀ tó kú kódà odidi ìlú kú Hiroshima wá pa wá pa ẹ̀ kò sí bẹ̀rẹ̀ mọ́. a níbi àti máa gbá ìyàwó a níbi máa gbá ìyàwó ká fúnra wa ní láìsí pé à ibẹ̀ jẹ́ máa bẹ̀ wọ́n náà ní láìsí yìí ò ló gbé táǹkì ní United Nations. táǹkì ní olùgbèǹdè tí a ní di bí ìgbẹ́ papọ̀. ọ̀gá tí sì ń darí wọn ní ẹ̀ka máa ń parí fún a peaceful coexistence. tí peaceful coexistence bá ti wá wá yóò mú ẹ̀kọ́nọ́mì ga ní social kò ga. ìsìlámù náà kọ́kọ́ pẹ̀tù síbẹ̀ nígbà tí àmì náà dìbò Màdínà àkọ́kọ́ ni pé ààkọ́ bẹ́ẹ̀lẹ̀ muhajirina wal ansar. ara mẹ́kẹ́ kò sí bí ìsìláàmù sí lè ka arápọ̀ tó yẹ níwá. àdìgbò àwọn ará ẹ̀sìn sí ìjẹun jù sí ìlú ọmọ yíjú. káwọn nǹkan kéékèèké tí ó wà lọ bá àwọn principal objectives wa jẹ́. ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún kẹ́ni kí ọmọ Ìbàdàn méjì kan àtọ́ máa lọ ní màá wá dájú dàpọ̀ lọ́wọ́ sí mọ́ra orí ẹ̀tẹ́lẹ̀ tí kárò kárò rò gbà nínú bàdàn nínú bàdàn bàdàn méjèèjì nínú orí nínú kárò láti dúró lọ́nà àdínà bá gba ṣùgbọ́n àwọn kan wọ́n ṣẹlẹ̀ ṣùgbọ́n agbọ́dọ̀ kọ́ wọn lẹ́kọ̀ọ́ bó o ní àwọn tí ó bí ayélujára àwọn nǹkan kéékèèké tá a fi dàpilẹ̀. àkọ́nà bí sallallahu ṣe ìbáṣepapọ̀ pé ẹ̀yin mùsùlùmí àtẹ̀yìn mùsùlùmí ti bákan náà ni anábì sọ wọn dọ́nà ẹ̀yà débi pé wọ́n ń dùbò ara wọn. ẹ̀gẹ́jẹ̀ nípìnlẹ̀ Islam káàdà tàwa wọ́pù bíi hijra. ẹ mọ̀ hajj ìlú ha ji àti lágbàjá mo ti sọ ẹ̀ ìdìbò lẹ́wọ̀ ọ bá ṣe kú yóò bá bond of brotherhood. ẹ̀jẹ̀ sì lè ní kó jogún ẹ̀. Tọ́rọ́ mi lè yọ ọmọ ìyá rẹ ni láti lè fi yẹn náà fi ṣe sólèsì ìfọ̀kànbalẹ̀ sọ́kà àwọn atákùrọ̀ ní Mákàgà àwọn tí ó gbà yín tọwọ́ tẹsẹ̀ ń bẹ ní Màdínà. Wọ́n máa bára wọn bẹ wàrà báwọn. Níbi pé wọ́n lẹ́nu náà fi gbà wọn àǹsọ́ lóúnjẹ kan, àlẹ́ bìí ní ẹ̀yìn àǹsọ́ ìlẹ̀ ìwọ́n àwọn ọmọ ẹ̀yà yín ara mẹ́kà kọ́tọ́rọ́ búláàmù wá láwọn náà lówó pọ́tò yẹ́sìn fún náà ni wọ́n láwọn láàdà àwọn náà bímọ wọn gbọ́mọ sílé wọn sáfẹ̀mí ara wọn torí ẹ̀sìn wọ́n kọ́ lọ́jọ́ ìlẹ̀ ikọ́ àwọn aláàfin wọn bá yín àwọn àìsọ́rọ̀ wá náà gbogbo ìta oníṣẹ́ ọlọ́pàá tẹ́yìn lẹ́fẹ́ rí ẹ̀mọ́ wọn ni àmúwáàlù náà bẹ́yìn náà kọ̀tọ́ ẹ̀hùn àtọwọ́ wa á sọ ọ́ di tá a pín sí méjì tí wọ́n lè ṣe ká lè ṣe mọ̀ wá máa búra ká lè ṣe búra lè ṣe báńkì àkáǹtì ẹ̀wọ̀n ẹnìkan tó wáyé wọ́n èsì èsì àwọn ilé kó ṣáínà àwọn ilé kó ní bọ́mbà ilé kó ní philistine ilé kó ní iraq ilé kó syria wọ́n tún gbèsè sáwọn nàìjíríà wọ́n rí ọ. ìyá mọ́sùlùmí ọmọ ìgbésà wo ilé mi yìí wọ́n pọ̀ tí mo ní adásí méjì tí wọ́n mú wọn pọ̀ sílẹ̀ ìyàwó méjì tí mo ní ẹ̀ máa kọ̀ kálẹ̀ fún ọmọ ọmọ akẹ́kọ̀ọ́ àkáǹtì tí wọ́n lè sí tiẹ̀ báwọn sàábé ara màjídà ti ṣe tàmùwárù náà báyìí náà náà tọ̀tọ̀ kí n dá a ní lọ́wọ́ adásí méjì àgé ni kò sí àgbàbù mẹ́. Fakọ́ra Rasulullah sallallahu alaihi wa sallam, àwọn abẹ́rẹ̀ ọ̀gbà níka, alábẹ́rẹ́ lẹ́yìn yóò kílẹ̀ tó Kọlu Ramadáka ya Rasulullah, wọ́n ní kí ilẹ̀ fẹ́ ká ṣe fún wọn. Kí lẹ́yìn tó fẹ́ ká ṣe lẹ́yìn yìí? Kọlu ọmọ mi kọ́ ń lára àbùsùn lára àmàdá. Anábìláwọn ará Mọ́kà iṣẹ́ káwọn kò mọ́ wọn lára ká ṣòwò ló mọ́ wọn lára. Àwọn ará máa ń ṣòwò ni. Àwọn ará Màdínà máa ṣẹ̀ṣẹ̀ wọ́n máa ń dáko. Iwo oko táwọn ará Màdínà máa ń dáhùn àwọn ará Mọ́kà ò لبنين فتكلفونهم الدراسة كجماعة وتقاسمون تبقى تواجي لك ما جاتين قالوا نعم أن أتقاسم نفجار صغيرون إبراني الدواتي رجلين جاء إلى النبي صلى الله عليه وسلم جاء أن arákùnrin kan lọ bójú sí mùsùlùmí ebi فلم يجد رسول الله صلى الله عليه وسلم شيئا إلا زوجاته Ànábì wá lọ bèrè lọ́wọ́ àwọn ìyàwó ọfíṣẹ́ ẹni tí a lè fún ọkùnrin ara mọ́ta ìgbẹ́ ta kò sí yóò jẹ kò sí ìyàwó gbogbo ọmọ bí kò sí mọ́ bíbí sí pàgán. Àgbọ̀ndé bá ń pàrọ̀ abayẹ́kẹ́ kìí àtẹ̀rẹ́ tí nǹkan kan ò ṣẹlẹ̀ sí ti tọrọ kàrí lè fi ń ká wọ́n dẹ̀ fún ẹ̀rẹ́ náà ẹ̀rí pàtàkì àti fún ẹ̀ẹ́dì òtítù. sọkùsọ̀rọ̀ sọ̀rọ̀ ẹbí ń pa ni etí ebi ó sì torí ẹ̀ tìyẹ̀ wá bá wọn ó ti tijú kọjá àlà kò lè dé mọ́ramọ́ni. lẹ́bi wá lọ bá wọn ìyàwó àná fi pé ẹ̀yin ìyàwó ṣe ó bá ṣe lẹ́bi náà kò fi rẹ́lẹ̀ sílẹ̀ ó kí á bí wọ́n ti bọ̀ lẹ́ka ó sì kàn wà nílànà fún àbúrò àtàlẹ́gbẹ̀dẹ̀ ń kàlẹ́ ó ní anábì wáyé kankan náà wò. fàtọ́lá bàmí náà sọ ha èyí ti bá fàtàwó lẹ́nu wá tó rẹ̀ ó pè pé ẹni bá lè bá gba àbá ìlànàjò kúrò àbúrò jẹ́ lọ́kọ̀ ìbáraẹnìjọ. pásítọ̀dọ̀ fàwọn àrùn sọ̀rí yìí la mùsùlùmí ara màdínà kan wá ní anábì ẹ̀yọ̀dá fún èyí gbà àlejò àwọn tọ̀nà ó lóun gbà ní àlejò tálíkà mi ń ló ń fẹ́ sàánú. bẹ́ẹ̀ yorùbá ní máa ń ṣiṣẹ́ kí tó bá dá sọ fún ìyàwó yóò mí ni o. o lè ó tiẹ̀ lè mọ́ yóò lè bọ́tọ̀ wọn ẹgẹ tí o lọ kó gbọ́ fún pé pàmò lẹ́yìn mi bẹ́ẹ̀ làwọn sàábẹ́ àtàwọn tó wọ́n lẹ́yìn wọn náà bẹ́ẹ̀ ni wọ́n ṣe kọ́yọ̀kọ́ lára àwọn sàábẹ́. wọ́n ní àǹsọ́rí kan wọ́n ọwọ́ amúhàn ni òun náà láwọn yẹ kó ní ẹ̀ńdàwó ilá àṣà àhánìyí wá síbi àlèyí. kò sí tó náà ní níjọ́ náà lọ́hùn táwọn dọ́fẹ́ jẹ ju oúnjẹ alẹ́ ọjọ́ tóun àtìyàwó àtàwọn ọmọ òjẹ̀ lọ. wọ́n ní fàánà àwọn ẹ̀yà wọ́n káwọn lọ sùn. yóò dé yẹn. ó máa lọ wọ́n ọ̀nà táwọn ọmọ fi sùn tí wọ́n fi ń rí oúnjẹ jẹ. wọ́n kọ́ dá àmàtọ̀ àmà oúnjẹ tí yẹ kó jẹ òun àti àwọn ọmọ àtìyàwó. kọ̀dá àmàtọ̀ àmà ọ̀hún ìlà dọ́ìfì ọgbẹ́ fàlejò. ó lọ sí ìlú tẹ́lẹ̀ bí wọ́n mọ̀ pé àwọn ò àwọn fún òun oúnjẹ. jẹ́ mùsùlùmí ló ń tọ́ ọ́ náà máa fẹ́ àgbà kan. àwa padà ó ní kí ìyàwó padà àwa jọ jòkólẹ̀ yorùbá yà mí tiẹ̀ ní ìyàwó gẹ́gẹ́ pẹ̀lú gbogbo owó tó máa ń ṣe é kàkànnà ni lọ́kọ sí lọ́kàn dáadáa ìyàwó náà ó lọ́kàn dáadáa lákì ìyàwó tí ò lọ́kàn dáadáa aláàjì ó àbí kí lẹ́sẹ̀ á lọ́wọ́ yìí àwọn ọmọ tí ò sí jẹun ẹ̀ fẹ́ẹ́ sì lọ́wọ́ sí àbẹ́ẹ̀kọ́ ah, ni ìyàwó tí wọ́n rọ kan lọ́wọ́ wọ́n jọ mọ́ ọ̀rọ̀ ọmọ sùn náà ni ọwọ́ ṣéèṣì yẹn obìnrin tí arákùnrin bá gbà wọ́n dé lórí ìpayà ayé òjò ń sì ìyàwó wa wàjà ní ìka ní àwọn àyà àkùnrin àná. bọ́ òun náà wà wọ́n wàlákínláhùnmá bá àdáàjá ìhàìní wọ́n sùn lórí ibi. wọ́n ní wàbí ìmọ̀ nàzàlà kọ́ọ̀lùmù tààlà wọ́yọ̀ fèrèrè nàlà àrùn fòsìrì ọ̀làwọ̀ kààlà bí ìfọkànsọ́ọ̀sọ́. kọ́rí ìmọ̀ ọlọ́wọ́ bá sọ àyà tá a jọ ń kà nígbà tó lọ́wọ́ bá ròyìn àwọn àrùn sọ́ọ̀rù gbogbo wọn lọ́wọ́ bí wọ́n bá wà wúdà wọn. من قبلهم يحبون من هاجر إليهم ولا يجدون في صدورهم حاجة مما أوتوا ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة فهو مدينة ìṣesí wọn ni wọ́n nífẹ̀ẹ́ àwọn ará Mẹ́kà tó ti ń tẹ́ àlọ́ bá wa ìfẹ́ wọn sì nífẹ̀ẹ́ wọn ìfẹ́ tó dénú ni kì í sì fẹ́ ojú. kì í ṣe fẹ́ kálẹ̀ ní à kálẹ̀ bí wọ́n máa o wọ́n nífẹ̀ẹ́ wọn tọkàn ni fún wọn. wọ́n yóò fi wọn náà lẹ́ àǹfùsì wọ́n rán etí mú yẹ ká fi túra wọn sí ní tí wọn náà ní ìbùkún ẹni tí ò ní nítorí á fún pọ̀tí ọ̀gẹ̀ náà rà ní láyé àtọ̀run wọn sì ní ìdí ya fún bùkátà kan tó wà ọ̀jẹ̀ǹtì ọ̀tún wá fún yẹn wọ́n lè yíwò gẹ́gẹ́ ní ìńtẹ́ǹtẹ̀rẹ̀ wọn òṣèlú rẹ̀ àlà àǹfọ̀ṣèlú. akànú tẹ̀tẹ̀ náà wọ̀tá àwọn afáàlú sáájú náà wọ́n sálà. ọlọ́kùnrin nínú àwọn sálà fún yìí dẹ́ka ọjọ́ ọdún. ìtì ń bẹ lọ́wọ́ rẹ̀ láyé láwọn òjò míyàtù dì náà ajẹ wọn tó yin ara kuta amara lẹ́la rẹ̀. ó ká dá ọ̀dọ́ tó bá yẹ kọ́ fọwọ́ sọ́ọ́ láti ìlú ìṣẹ́ aláti nílẹ̀ àfihàn. ó bá yí lẹ́tà kan látọ̀dọ̀ rẹ̀ pé lọ́pàdé aṣọ àwọn ọmọ ìyá rẹ̀ padà kò sí kàtàkà lọ́tà tí a fi lè wọ́n ṣẹlẹ̀ sí. nígbà tí mílíọ̀nù náà wọ́n tẹ́wọ́ ẹni tí ó sẹ́ǹdì mánéjì òun náà máa máa bẹ̀rẹ̀ sí máa yàgbé lápẹ́rẹ́ òdì máa bà sí. ọmọ máa láǹfààní àti máa sọ bí ó ṣe máa náwó. fàjẹ́ láti òrìṣà ìlà tó ní àfihàn. òun náà bá rí lẹ́tà kan tó dé ọ̀kẹ́lẹ̀ fún alẹ́gẹ̀ fún ẹni. ọ̀tún tó ka lẹ́tà wọ́n rí pé ẹlẹ́kọ̀ọ́ mẹ́bìnrin ìlú ilé adẹ̀rí ìdàgbà lọ́wọ́ kò sí ìtaka tí a ti ẹ̀fọ́ ti sọ tó ní àárọ̀ ìgbé à. Bàbá àìsàbìhá ilẹ̀ òun náà bá sẹ́ndì mẹ́àkìdì náà sí ọ̀rọ̀ ẹ̀jẹ̀ náà. Ká má gbàgbé kí wọ́n ti kí ni wọ́n ti kí ni wọ́n ti sáǹpù ẹ̀rọ̀bù. Ẹni tó kọ́kọ́ lòun lọ́kọ̀ọ́kọ́. Àrẹ́kọ̀ọ́.

olùmọ̀ sẹ́yìn lè rí sí àfàkẹ́yìn rẹ̀ ló wá àwọn mẹ́ta wá padà wá ní oṣù mẹ́ta. Ṣùgbọ́n àwọn ọ̀tẹ̀ báyìí wá pọ̀ ní oṣù sí àwọn ẹni àdákáwa náà ń kọ́ sí àwọn sàábé tí wọ́n ń jẹ́ káwọn náà làgbọ́gbọ́ ọmọ ìlú wà nábì. Ìyàfi ní pípa bá là ń ṣe wá sí àwa tó wà sí ẹgbẹ́ mẹ́ta kí àwọn ẹlẹ́yìn ẹgbẹ́ yẹn dọ́ra àṣẹ ló pè ọ̀gbọ́n. Eléyìí ṣe dáná kì í ṣe bàbá ṣùwé kì í ṣe fictional stories àwọn nǹkan tí ò ṣẹlẹ̀ tá a kàn pa á ló tà ń pa á níta tó ká lè bá àgbàfẹ́. These are really non-fictional stories tó ṣẹlẹ̀ síbi ṣe ọlọ́dà sàárì. Àwọn èyí wá jẹ́ báwọn náà lè pilẹ̀ fún wa tọ́lọ̀ ní akọ́sẹ̀. Ẹ bèrè náà kí ló mọ́lọ́run sọ pé òun ló sùn. Àbísẹ́ ẹ̀ka nínú kò wá nínú ọdí ọ̀la wàá nínú. báwọn ẹ̀bùn wá nù. ọlọ́run ọba àlékè ọlá ló yọnu sí wọn torí báwọn náà yọnu sí ìtọ́nà ṣe fún wọn. kí làgbọ́ ìfàyín àmàlú bìmísìlì mọ́ àmàntún bí ìfàkọ́ni ìdádáwọ́. ọlọ́run káwọn ẹjí ń bọ̀ lẹ́yìn yín bá ní má ní ìlú tí ìgbà náà ná tó lásán kan tí ó jọ tàwọn inú ìṣesí àwọn. tààlà là ń ta fún wa yìí tààlà ìkátà tó pọ̀ rẹpẹtẹ. bákan náà nínú tí Amídì àìsàn fún wa ní ògbésí ayé ìgbésí ọlọ́run tá a ń gbé kúrúkú kú tó wá pa àsìkò. Ó ní ṣàfihàn fákàlì bàjẹ́ ìgbà. Nínú máa bẹ ìlú tí ò sọ́fún kalẹ̀ ní láìpẹ́ àti ìfìyà nígbà sẹ̀sọ́fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí a tó kọ́ tàbí sọ̀rọ̀ ọ̀tà nípa òjíṣẹ́ ọ̀nà èkó tó lè ṣe ọ̀tà ọ̀tà sí ẹ̀. nígbà àwọn tí a tó sọ sí wà lábẹ́ ni tó sọ ọ̀tà ọ̀rẹ́kọ̀ lábẹ́ ni tó sọ̀tọ̀ sí àwọn ìṣẹ̀lẹ̀ ìgbésẹ̀ ayé ànábì. wọ́n nínú ìgbà ànábì tó ṣe ní gbogbo màdínà nígbà tó kọ́kọ́ débẹ̀. ànábì ní draft ìgbà tí wọ́n draft and in history of humanity dọ́ọ̀tì náà ni wọ́n lè tàn án nílẹ̀ pé o ní fọ́ọ̀sì dáàlì pé ní fọ́ọ̀sì legal draft or legal constitutional draft tí òfin ìgbẹ́nu ànábì gbé kalẹ̀ èyí tí ó máa bẹ láàrin mọ̀mọ́ní súnmọ́lẹ̀. Mọ̀tánà bíi dé màdínà àwọn kìbìrì mẹ́lẹ̀ ọ̀yàwó dín mẹ́lẹ̀ ànábì ó sì fọ́ọ̀sì ọgbà sílámù akínídìkí ni constitutional draft yìí gbé pẹ̀lú kẹfẹ́ bó o là á ṣe máa gbé. bákan náà anábì tún jẹ́ kí draft yìí kọ́kọ́ nké ni bó o là wá tà ń bẹ níbí bó o là á sì máa ra mákà sí. àwọn ará mákà wọ́n ti jẹ́ àwọn lọ́tà òde lẹ́yìn wá kọ draft àwọn afárá aláàbẹ̀sì wọn lọ wọn bí ọ̀pọ̀lọpọ̀ wọn gbà wọlé àwọn àmì ìní ò gbogbo tó kàn wá àtàwọn tó gbà tàwọn tí ó gbà ní kí làwọn kọ́ńtẹ́ǹtì draft a nàbẹ̀ àwọn tá a lè gbé ní classes àtọ́kọ́ sínú àwọn ní máa kà á ní méjì. òní ń bá ó fa àwọn òfin nínú àwọn òfin àti wá ń jẹ́ nation báyìí ìjọ sùlámù ti wá dúró báyìí nǹkan sòkó wa jọ ráyé ìjọ sùlámù làkìdá tó sọ̀rọ̀ papọ̀ lẹ́nu wọn sọ̀rọ̀ àwọn mùsùlùmí báwo ni wọn ò ṣe ní bàkìdá yìí báwo ni wọ́n ṣe protect àkìdá tó kó wa lọ kí ló máa ra máka kó máka wọ́n fẹ́ mákìdá yìí náà kí ló máa wọ ara màdínà gba máka lálejò ẹ̀rọ nítorí àkìdá yìí ni then it must be protected kò make any sense kí n kí n torí ẹ̀ kúrò ní mẹ́ta kí n wá wéṣẹ̀ ẹ̀gẹ́tì kí ni mo kó ojú okó lé sí kí ni mo fọ sẹ́ńtì àwọn nǹkan mi ò lé sí tí mo bá jẹ́ pé nǹkan ẹ̀rọ wọ́ọ̀sì kí n torí ẹ̀ kó lé ẹ̀sìn gẹ́gẹ́ fẹ́ torí ẹ̀sìn tó ṣe òun kó gbọ́dọ̀ àṣùnà rẹ̀ kápítà má sọ ọ́ lé mi òun gẹ́gẹ́ lójú owó a gbọ́dọ̀ protect ẹ̀ but ẹ̀rọ ìjọba mú ẹ̀sìn wá jábọ̀ á ah! kí nǹkan gẹ́gẹ́ bá lè rò bóyá kẹ́mi ní ó mọ̀ ẹ́sì òǹjà mọ̀ kẹ́mi ìyá ara kẹ́sì mọ̀ abẹ́ bóyá ọ̀rẹ́ kan lè ní àti ẹ̀gọ́ ń ṣe kí iṣẹ́ yóò mọ̀ ẹ́sì òǹjà mọ̀ kíjọ́ rẹ̀ ní àti ẹ̀ máa lọ kẹ́sì ìdúró ní ò lè torí ẹ̀sùn sáfẹ́ tí wọ́n lọ bẹ̀sùn náà rẹ̀. nínú àwọn pọ́sísì tí ń bẹ́ẹ̀ ń bẹ̀ ó ní pé ànábì fún gbogbo ẹni tí yára màdínà ní ìta wọ́n tó pé wọ́n náà ti nationality ìlú kọ́dà ẹ̀yin tẹ́ ẹ̀ kí ń ṣe mùsùlùmí sùnfà àjọ bẹ́ẹ̀lù ní àjọjẹ national Madina ni. bákan náà àwọn ìjọba wọn general transactional law ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní pé gbogbo tí kíkẹ́ afẹ́lá bájọ dé báyìí báyìí wà lẹ́bi dé kẹ̀kẹ́ á máa dé lórí báyìí. inú ẹ̀ ń dá wọn alábòkú fún wọn lófin ni pé ká má fọ̀ wọn ká má gbà wọn pòkí ká má gbà wọ́n láyé àti wọlé àwọn pòkí ká náà fi sọ̀rọ̀ àwọn àwọn amáka ká amáka ká má fẹ́ lo utilize opportunity káwọn ọkùnrin kẹ́lẹ́ ń bẹ́ Nàìjíríà káwọn arọba wọn ní àṣepọ̀ ẹ má fa ẹyẹ àyè pé ẹ má protect ìlú mùsùlùmí protect ìlú àti ẹ̀sìn ìwọ́n náà tó ń jẹ́ kí ìlú lábẹ́ wa àbọ̀ ọjà you have right to live ààrẹ fọ́ọ̀sì ẹ̀kọ́ Islam wa but you have to protect your own purity uh, eh, eternity. bákan nínú tí anáfẹ́ bá wọn ṣe láwọn òfin kẹ́lẹ́ kankan má sábò sí fún kankan ká má sábò sí fúnra wa lórí owó ká má sábò sí fúnra lórí tí ń jẹ́ dígírìtì wa ká má sábò sí fúnra lórí pápátì wa. bákan náà anábìíṣì takò kẹ́lẹ́ kí lọ báwọn ọ̀tá ṣàdéhùn táwọn èyí kúrò tán kí ẹnìkan wá lọ sí mẹ́ka nísìkí àbújá ní náà lọ́yìn ní àti aládùúfẹ́ eh, dàyẹ̀wà láyé sọ fáwọn aráàlú yòókù lẹ́yìn tó wọ́n nu àwọn ilé kéfì pé ẹ má lọ bá ní gbọ́dọ̀ ní ṣàkíyèsí láàdé tó wá ní alọ́wọ́sì. nínú àwọn tí àmẹ́bí tún ní ni pé tí wàhálà bá ṣẹlẹ̀ láàrin àwọn mùsùlùmí àti kèfèrí Mẹ́kà táwọn gbogbo ará Màdínà èntúrí làwọn kèfèrí kí wọ́n jọ́ọ̀lì defend the cause of the land. Yẹ́wò tẹ́ ẹ̀ bá torí ẹ̀sìn jà. Nínú àwọn tí ń bẹ nínú àdéhùn dáàbò lẹ́gbẹ̀ẹ́ bá wọn ṣe ọ̀nà ẹ̀kọ́ kò ní jà. Ìnà àbá gbé táà ṣe ń bá ó right of kó bá wa gbé. Ayẹ̀lú máa báyà gbé gẹ́gẹ́ wà fún olófin rẹ̀. Ebi tẹ bá ń bẹ lásìkò pé ń jà. Tẹ̀ ń bẹ lásìkò ogun ọ̀sìn ní bá aládùúgbò rẹ̀ ọ̀nẹ́bọ̀ dájẹ́. Àwọn táwọn aládùúgbò rẹ̀ àwọn ìyókù rẹ̀ lè bọ̀ dà. Bọ̀dá kò tí ń jẹ́ aládùúgbò alábàádùn wọn fò ní láì jẹ. Ọ̀pọ̀lọpọ̀ wa lónìí kan, Hákùlù jáàrì ya àmójútó máa. Ẹ̀tọ́ ẹni tí ń bára gbé àmójútó. Bẹ́ẹ̀ sì ni inú Ìsìláàmù pè wá sí. Torí ilé ìkọ́ Ìsìláàmù àkíńdà àtẹ̀sẹ̀ ni. Ilé olùdákẹ́dà bá ti wá dúró gàyókù òdúnmá. Gbogbo inú tó tún gbọdọ̀ dúró ní àlìjáàrù ẹni à ń bá gbé agbọdọ̀ fún lẹ́tọ̀ kùránì pàṣẹ rẹ̀ wàlìjáàrù ní lókòròba wàlìjáàrù ní tó lórí wọ́n sì ọ̀rọ̀ ìdòbí ní jambi àwọn afáàsì ní mẹ́ta la alábàgbé alábàgbé alákọ̀ọ́kọ́ ni àlìjáàrù ní lókòròba wọn ló ń alábàgbé tí bíbá gbé ìṣẹ̀ṣẹ̀ kápọ̀ màlẹ́bí kánkọ̀ ẹ̀yìn má jẹ́ kẹ́ kọ́lé kẹ́lẹ́ sí mùsùlùmí ni yìí kábọ̀ yìí náà wá lọ kọ́lé sẹ́gbẹ̀ẹ́ yìí àbúrò yìí nínú náà tó wá jẹ́ mùsùlùmí ó ní ráìtì nígbà tó yẹ ráìtì pé ẹni yìí ń kọ́ neighbor rẹ ni the right of neighborhood ó gbọ́dọ̀ fún ráìtì wípé mùsùlùmí tó ní the right of Islam wọ́n fún

ó kàn jẹ́ alábàágbé mùsùlùmí kì í ṣe fámìlì rẹ̀ ó lẹ́tọ̀ọ́ lórí wọlé. ẹlẹ́ẹ̀kẹta ni àṣọ́hìnkùbì ìjàmbì alábàágbé nìkan ni kì í ṣe mùsùlùmí kì í ṣe mọ̀lẹ́bí rẹ̀ ó ní aláìtì nàìjíríà kìí kìí ṣe ẹ̀rẹ̀ ẹ̀rẹ̀ wá sí ẹ̀rẹ̀ ó ní aláìtì kọ́ ọ̀fun ní ẹ̀ẹ́dọ́gbé kódà kó jẹ́ kéfòó wọn nínú láìsí tá a tún máa ń fún ẹ ní báńjá lábàgbé wa má fòmù ọbẹ̀ rẹ tó o ṣe má fi láà lójú. nígbà bá ṣe lè ń lé tí ọmọ bá ṣe wà ní pé gbogbo tí ọmọ ní ó ń dín ibi tó kò dé wọn ní kò fún ọmọ láìsí tí ọmọ. ìfún alábàgbé ní láìsí tá a lọ́bi establish ní Màdínà ó lè débi pé jìbìrìlù èyí máa rán ànábì létí nípa ìṣe dáadáa sí alábàágbé rẹ̀. ماذا جبريل يوصي بالرجال حتى ظننت انه لن يوافق مدينة تلا تلا يكذبا أنا قلت أوقات مدينة تلا تلا يسرق أنا من كل يوم tó yẹ fúlíbù ó túmọ̀ ẹni àmọ́ ẹni àfáàlú ní kó mọ túmọ̀ ẹni tí ó mọ sẹ̀rẹ̀ lọ́dọ̀ wá ẹlẹ́sẹ̀ àlùkù mọ túmọ̀ nǹkan ìbú lọ́gbọ̀n wa láàkì ọkọ̀. ó ṣe kí àdúgbò ni wàá lára fún mi. kí ni ahẹ́lá yẹ̀sìn ní bàlá mọ̀kàn àbàlá yẹ̀sìn ní bùnú gẹ́gẹ́ bẹ́ẹ̀. àná ni wàá sọ ọ́ ló kàn mí. lẹ́bi sọ ibi tó dùn àwọn ẹni tó gbajúmọ̀ ní ọkọ rẹ̀ tọ́yẹ́bá wọ̀tọ́ọ́bá wẹ́lí màdìyà áfíìlì pílẹ́sì yẹ́fìlì èyí wá gbajúmọ̀ gidigidi àyèmàdìyà lẹ́yìn yẹn kọ́ àtúnlẹ̀ pé ní tọ́yẹ́bá wà á di tọ́yẹ́bá tó tọ̀ yíbà àtúnlẹ̀ pé ní tọ́yẹ́bá nínú àwọn ọkọ̀ màdìyà nìyí táwọn ará Mákà dé Màdínà tí wọ́n ra some health issues tí wọ́n pàdé Màdínà agbẹnu sọ fún wa níbí láìpẹ́ pé mọdínà àwọn àrùn kan bẹ ń bẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó rẹ wọn gan ara mẹ́ta lára àárẹ̀ tí ó pọ̀ ọ̀gá àárẹ̀ tó ṣẹlẹ̀ sáwọn ará mẹ́ta nígbàkadé mẹ́ta ní àrùn ibà ibà pọ̀ mọdínà gan kò sí màlúù sọ̀rọ̀ wà lóṣù ibà pọ̀ ní mọdínà nígbà níbi níbi àti ṣàdúrà kọ́lọ̀ ń bá wọn gbé ibà màdúrà lọ sí ọjọ́ ìfà. ìlànà ìwé ni aláàbá máa bá dé ibà yókù ní màdínà inú àdúrà káàdá bí sí màdínà lò. اللهم حبب إلينا المدينة كحبنا مكة أو أشد وصححها وبارك في صاعها ومدها وانقل حماها فاجعلها في Juhfa ẹni ànábì jẹ́ kí á nífẹ̀ẹ́ Màdínà bá a ṣe nífẹ̀ẹ́ Mẹ́kà ànábì nífẹ̀ẹ́ Mẹ́kà nínú wa sábà kọ́lá ń bẹ Màdínà sáwọn ọlọ́kà bíi ti Mẹ́kà àwọn kọ́lá ń jẹ́ káwọn nífẹ̀ẹ́ rẹ̀ ju Mẹ́kà lọ masala ka se mẹ́ra wàfa ó sì Màdínà ní olóńgbàdì nàbínà àìmáta tàbí olóńgbàdì láàrin Mẹ́kà àti Màdínà olóńgbàdì. كلاوي دغني رجل ما دينتي ابي لا ما لا يا كاما اجاني يقول لك انت ولا ما واجي سواء فان خلاف منهم يفضل مكة بالكعبة ولا لطف سنن وتشوف الضرع مدينة وعليه الأكثر جلبه أو أشد ọlọ́run ní kífẹ́ tí ń padà ní sí màdínà kan ju mẹ́kà lọ. fẹ́ẹ́kì mẹ́kà ló wà ábúdọ́rù ni alẹ́bí ló máa tọ́ káwọn nífẹ̀ẹ́ màdínà jù lọ. alẹ́bí ló wà sọ́híhẹ́ sọ́híhẹ́ ní kí n ti jẹ́ ẹ̀ǹdí mẹ́rin mẹ́kà ẹ̀ǹdí mẹ́rin màdínà ní àrùn bá a sọ́dà láàfíà. ọ̀dà fi sọ ìhá bìníkà àti múndù dára fi wọ̀jà ní màdínà náà ń bàbá ìjà sí. alára ìka bìníkà yọ̀ ọ̀kan ní màdínà ní alára ń bìníkà yọ̀ ní mẹ́ta mẹ́ta ó wà ní ti màdínà mẹ́ta lọ. tó máa bá wa múndù wa bá yẹn mú múndù wa láti màdínà yọ̀ ní wọ̀ nǹkan àlùbákà ń bẹ yóò fi ẹ̀rọ mú wọn lọ. alùbákà ní ẹ̀wọ̀n kátẹ́kọ̀ọ̀sì tó bá yẹ múndù lọ fi múndù wọn. yóò dùn nǹkan náà lọ abẹ́ àdúrà lọ́pọ̀. Xaasọ̀tán ìwà káàdà muddan Madina tí wọ́n bá gẹ́gẹ́ mú ọ̀nà tí wọ́n mú wá láti Madina. Nta abẹ́ gbẹ̀ngàn ni wọ́n kún ọ̀mára ìbà tí ń bẹ́ Madina lọ máa ń dẹ́kọ́ bẹ́. Ìwọ̀n mi tó àfà tá a gbọ́dọ̀ sí gbogbo. Àwọn Júwà kan wọ́n lè gbé ìlú ọkọ̀ àdáwó ni ọlọ́run gbàdúrà lọ́mọdé lọ́wọ́ gbé bàrà màá ẹni tí ó gbé bẹ̀ tí ibà wò ló kó bá nínú àwọn tí ara rẹ̀ ṣe nígbà tí a dé màbí wọn aṣọ wa bẹ̀ àti ara rẹ̀ ló fún ayọ̀ wa. ẹ wá wo ìdí àwọn àfigbóró lọ́wọ́ tó ń ti bọ́lọ̀ ń ṣe ní kí àwọn mùsùlùmí kú òní mọ́kà ká lọ bá àwọn kèfèrè ní Mádínà wọ́n tó lé wọn bá àwọn ará mọ́kà tó wá lé wa mọ̀jìnà kí ló tún kù báyìí sí. mìíràn bẹ́ẹ̀ lọ ẹbí tẹ́ ẹ bá sáré kàrí tẹ́ ẹ sá fún tẹ́ ẹ sá fún tẹ́ wá sá débi bá nílẹ̀ lè wá sá àwọn ó tún wá ń lé kí lè wá sí láyé. ẹ sọ̀rọ̀ wá kí ló dé yà kí ló kí ni tiẹ̀ yìí láàkì ilà sọ̀rọ̀ olùfàlẹ̀ sọ̀rọ̀ ìmọ̀ òdìrán wàsọ̀rọ̀ ìfàtà. غير مرضه جهل وصبر الفتى في غير مرضه جهل ẹwọ́n afẹ́ẹ̀ṣẹ́ sùúrù afẹ́ẹ̀ṣẹ́ sùúrù náà níbi tí ó ṣe mọ́ ó lójú tẹ́lẹ̀ ṣe sùúrù ọwọ́n tí wọ́n ti sùúrù wọ́n ń débi tí ó yẹ kí èèyàn ti sọ̀rọ̀ kí èèyàn ti yarí àwọn òkèlè tí wọ́n ti sùúrù wà láì bá ti gbà ń lọ sí à ó wà á tó lábọ̀ wọn báyìí ìyàsúwò sùúrù sùúrù ń bẹ lóko ṣùgbọ́n ó láwọn àyè ní ti sùúrù ní wúlò wa. àwọn ọkùnrin yìí wọ́n lé àná mi wá màjìmá. káwọn lọ bẹ̀rẹ̀ sí máa lọ bá the fifth columnist àtọ̀bọ̀wò lọ́kọ́rọ́mìs ẹni tí ó gbà lẹ́tà tí ó gbà. Abdullahi bin Ubay bin Salulu ó kù díẹ̀ ká nàbí ó dé màdínà náà mọ́ra ẹni tẹ́lẹ̀ àwọn sàábé lẹ́kún ìṣẹ̀lẹ̀ ìrùkọ́rọ̀ mọ́sílẹ̀ ní ọ̀rọ̀ sílẹ̀ wà ìṣẹ̀lẹ̀ wọ́n fọ́ àlùm akọ̀gbá fún ní jí àbújáyé wọ́n sì fà àlùm sàmójúkọ̀ fún فوالذي أنزل عليك الكتاب فالله تشتي لك دبرا لقد جاء الله بالحق الذي أنزل عليك فلو سموه واسم دينا ولقد اصطلح أهل آل البحيرة àlẹ́ ẹ̀yìnkà wòjò àti kan gbogbo àti fi lábẹ́ ọba ìwọ́dé. Fàlẹ́mà abàmọ́wùdà níta bìlìhákì lẹ́yìn àtọ́kànlá. Nígbà tó náà wọ́n ní à nígbà tí ìwádìí wá ń bẹ à nínú àwọn dẹ́dọ̀ ní ìlara wa ní àdémáwọ̀ lọ́mọ àjọba wa. Ṣèlérí kọ̀ọ̀bù náà Yóò mú wá dínkù wọn sọ̀tẹ̀. Fàdáàdìkà fàdáàdìkà fáálẹ́ fàìzáàríkà fáàrà bí ìmọ̀ rà yìí ló lé kí ìmọ̀ lọ bá bẹ̀rù lẹ́yìn rẹ̀ púpọ̀. àwọn kìbìrì náà wọ́n ń kọ lẹ́kà sí àbúrò àti kí ó máa da gbóòrú ní màjínà kó má fà nábì ní fọkàn balẹ̀ àwọn ti ní káwọn ó lọ sọ̀kalẹ̀ dé kódà wọ́n ti ní káwọn wá bá wọn jà lóògbé ìwọ̀kẹ̀ ẹ̀rẹ́ àmọ́jú ẹ̀ṣẹ̀ látàyò àwọn tó wá lọ́dọ̀ àyíjà ń wọ́n bá ẹ̀jà ó aláyẹ̀dẹ́rẹ̀ bá ní èyí wà wọ́n bẹ̀rẹ̀ lọ tún wọ́n wá dẹ́yẹ sí ayé wọ́n bá ti yọ ọ́nà ẹ̀lú kan á gbọ́dọ̀ defend the constitution gbọ́dọ̀ kẹ́sì wọn má dọ̀dá kan náà kánáfààyè fún ọ̀tá àtà. wọ́n ní kí àwọn ará tẹ̀sẹ̀bí màjínà máa bá àwọn mùsùlùmí àwọn ará mùsùlùmí màjínà ni ẹlọ́pàá nílẹ̀ àwọn ará màjínà ni àbúrò yìí mọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́bi iṣẹ́ ìyàwó agbọ́nú ni ẹ̀mà pọmọ yẹn rọ̀ka yàrá yẹn rọ̀ka wọn yàwó yìí. Fọlẹ́mà ṣe ń lọ dáadé kẹta fọlọ kù. Náà gbọ́ bá nínú bí ṣe bá wọn yá. Ó tẹ́lẹ̀ ló tán òwò ajá mi. Lẹ́yìn bá wọn, àwọn kẹfẹ́ ni wọ́n ń ṣe ìgbésẹ̀, wọ́n ń ṣe ìgbésẹ̀ láti máa bá àgbàdà. Yóò pẹ̀lú ògbólóhùn àárọ̀ abẹ́rẹ́ sí máa ṣàlàyé the war aspects of the prophet's life. Ìjagun àgbàdì, àwọn ogun tá àgbàdì ń jà àwọn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ tí a kọ̀ nínú ọgbà nàbí ìṣàbà ní ọ̀la rẹ̀ lásùnmọ́nà dára lọ sí àtàrà sí asẹ́rù kọ́nà kọ́ sọ́kọ̀lọ́ fún àfi gbóni àwọ̀dà àfúgbọ́ سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك